وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليت يتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي سيرا الله سبحانه وتعالى توبدي kí kò lè máa jẹ́ ìkẹ́ kò sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáláyé kí asọ́látù náà máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú jòkó tafsirul Qur'an ilé tí ó máa wáyé ní gbogbo irú ọjọ́ ìní báyìí ní dédé àkókò tí a sì wáyé náà bí idhnillah níbi tí a ti wá kọ́ntínú lénìí nínú sóra wa tá ń bá bọ̀ náà ní tí ń ṣe Suratul Baqarah alukur'ani orí kejì àwọn atẹ̀síwájú láti àyà one four six àyà one hundred and forty six ọ̀nà níbi tí a máa kéde ní a máa wá sọ lọ náà nù a sì máa ṣe àlàyé lọ náà rí ọ̀rọ̀ tí kì í wá ṣe ọ̀rọ̀ tá a bá lọ́wọ́ àwọn sàhábà ọ̀rọ̀ tá a bá lọ́wọ́ àwọn onímọ̀ wa tí wọ́n ti lọ ọlọ́dàkùnmájú tẹnu wà jáde o gbogbo ń tá sọ olùwàmọ́sàájú ṣe déédéé Allahu qala rasuluhu qala sahabatu gbogbo àwa náà tá a sì máa gbọ́ àwa tá a jọ ń bẹ nínú bí ni àbí gbogbo ibi tọ́lọ̀ ń bá ní ọ̀rọ̀ yìí ń gbé àbáwọn ibi tí ó padà máa dé náà káàkiri ayé ọlọ́dàkùn mọ̀jẹ̀ ṣìwágbọ́ o àṣìgbọ́ ọlọ́mọṣàbáwa yẹ àyíkẹ́gbọ́ náà kó ń bẹ́ẹ̀ ẹni tí ó sì sọ àṣìṣọ ọlọ́mọṣàbáwa sọ ọ̀hún náà kó níbẹ̀ ọlá Al-Qur'an Karim بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من المنكرين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي الله جميعا إن الله ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فول لكم شطرا لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تنسوا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء هذه awa أو آية pàtàkì lo àyà 146 àti ìlú tẹ̀lé ó sì níbàṣe papọ̀ máwọn àyà tó wà níwájú rẹ̀ ẹ̀rì kébi tá a ti ń bọ̀ òun náà níbi tọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala tó ti ń sọ̀rọ̀ abóhun ṣe yí kíbla padà àti ìsọkúsọ ìwíkúwí kèrokèrò táwọn aliyahud wọn nasara wà ubadul asnam alkufar quraish wa ghayrihim tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní yọnu sọ̀rọ̀ ọlọ́wọ́ Allah subhanahu lórí pé ó yí kíblà padà kú ní Baitul Maqdis ìlà al-Ka'bah al-Musharrafa tó àwọn wíkúwí wọn ọmọ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba náà wá ń fèsì fún wọn ọlọ́wọ́ ọba wá ń ṣàlàyé báwọn Yehudi àti Nasara bí wọ́n ti ya alábòsí nínú ìjálábòsí wọn àti inú jàmbá tí ń bẹ lọ́wọ́ wọn olúwa ṣe ní alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum Allahu akbar wa inna fariqan منهم ليكتمون الحق وهم يعلمون الله الذين آتيناهم الكتاب الله نشيرا ونتا فنتيرا àwọn ẹni tá a sì fún ní tírà náà làwọn al-yahud wa madha wa nasara aláwọ̀ yahudi àti nasara ya'rifuna wọ́n mọ̀ dáadáa wọ́n dá mọ̀ dáadáa wọ́n dá kí ni mọ̀ àwọn àfọ́nì tafsir yàrìfúnà wù hàrà dọ̀míìrù ta ní padà lọ rí bá àwọn mìíràn yàrìfúnà wù ayé yàrìfúnà nàbíyà muhammadan sallallahu alayhi wa sallam annahu nabiy kama yàrìfúnà abna'ahum wọ́n máa nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam pé annabi ọlọ́run ni wọ́n dáàmà dáadáa pé a ah, ẹni táwọn wòye gangan là nẹ́bí ọlọ́run ti ń bọ̀ ọlọ́nirú dídá mà sán dá nẹ́bùwà Muhammad kàmá ya àrífúnà ọlọ́nirú bá ṣe dá wọn ọmọ wọn mọ̀ ẹ̀ rẹ̀ ṣe dá nẹ́bùwà Muhammad yẹn gbé wọn kan anagba muhammad sallallahu alaihi wa sallam wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe dá wọn wọn irú mímọ̀ tí wọ́n ma àwọn ọmọ wọn irú tó dá wọn lójú nípa àwọn ọmọ wọn òun náà ló dá wọn lójú nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ tó dájú ah, a wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n wá yarí káwọn ò ní gbà ọlọ́wọ́n ni wà inna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum ya'lamun Ọlọ́ni àmọ́ tó kàn ṣẹlẹ̀ ni pé wà ìnà fàárí kọ́ni. Ọlọ́nlá mọ́ àwọn kan nínú wọn ogúnnù bá ló. Ọlọ́run sọ pé wà ìnà oúnjẹ mí àní. olùwà iná fàríkan kan nínú wọn náà ti náà ó ní kí ìyá hàk àwọn mọ̀ọ́mọ̀ pé òdodo rèé àbọ̀dodo yìí ẹ má ajá yóò mọ̀ àwọn bò wọ́n mọ̀ pé òdodo rèé ṣé ìtàn mọ̀ pé òdodo rèé wọ́n tún wá mọ̀ pé àwọn kan mọ̀ ọ́n mọ̀ dáwọ́ bò ni báàtò mùsọ̀sẹ̀rẹ̀ ni wọ́n ti máa ń tú àyà yìí lọ a sì rí àwọn tí wọ́n ti lọ nínú àìmọ̀tì ọ̀làmá ìtọ̀sí ṣe pé àwọn náà hákàdà jazamu annal maqsud bi ya'rifunahu pé ń tẹ́gbà lérò pẹ̀lú ya'rifunahu onímọ̀ nàbí Muhammad sallallahu alayhi wa sallam. هكذا قال مجاهد وقتادة وعبد الله بن عباس والتبريزي رضي الله تعالى عن الصحابة ورحم الله أهل العلم ورمت أبواكم وقباء ينشر لكن ورد عن بعضهم àmà nínú àwọn míì nínú àwọn onímọ̀ náà tí wọ́n sì dá wọn àlùfáà wá tí wọ́n ti lọ wọ́n ara wọn tán lọ́rọ̀ náà àtúgbọ́rú ẹ̀ látọ̀dọ̀ kọ̀tádà bí àárín kúrò náà hù kíbla kan ń takò pọ́lọ́run ọba ṣe yí padà wọn wọ́n mọ̀ pé yíyí padà tọ́lọ́run ọba yí padà àyè ibi tó yẹ ká máa kọjú sí gangan náà ní kíbla àwọn náà mọ̀ àwọn náà mọ̀ pé kàábà kìí ṣẹgbẹ́ Baitul Maqdis àwọn náà mọ̀ pé tá bá padà sínú tàn inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Makkata. mọ̀báraka ó mà sí ilé tó kọ́kọ́ ń bẹ lórí ilẹ̀ tó tóbi jù ó náà ní aláàbá àkàbà ó yé wọn níbẹ̀ ó dá àwọn afá máa ń sọ dé pé mo dé àlè náà sì tọ́lọ́ wọn wí ó já mọ̀ pé kìí ṣe ń dá padà sọ́dọ̀ Ibrahim ọ̀rọ̀ kàábà kọjá ayé rẹ̀ ti ń bẹ́ ń bẹ́ amú òun náà débẹ̀ òun náà sì débẹ̀ ó rè mọ̀ pé á kí ni a rèé àmọ́ ó yà ìwọ ni ọmọ ga ni ẹbí gbọ́dọ̀ tọ́lọ́wọ́ bá lò ní pé wà ibi yẹ́rù fáàrù gbọ́dọ̀ kí nǹkan ní ti ń bẹ́lẹ̀ tí ti ń bẹ́lẹ̀ náà máa ń rọ̀ fáà káríkè ṣe pé ń bẹ́lẹ̀ ni òun yóò bá àkàtà wàhálà kò lè hà àwọn nínú àwọn wọn ní ni pé àwọn kèfèrí àwọn ahlul kitab wọ́n mọ̀ pé yíyí kíbla padà dáadáa padà sọ́nà alkaaba tọ́lọ́wọ́n ọba gbé kúrò láti Baitul Maqdis wọ́n mọ̀ kó dodo ni ó sì yé wọn bẹ́ẹ̀ àmọ́ wọ́n mọ̀ ọmọ ṣàtàkù rẹ̀ àmọ́sẹ́lẹ́ alladhi kana alayhi ahlul ilm الذي قال به أكثر المفسرين وجزموا به أن المقصود وأن الضمير في يعرفونه àáìdùn àlẹ́ nàbí yìí sallallahu alaihi wasallam gbọ́dọ̀ ànábì lọ́rọ̀ ń padà sí dá gbogbo wọn náà dá ànábì mà aláì wọ́n ṣe dá ànábì mà lóòótọ́ áyà míì náà tó jẹ́rìí bẹ́ẹ̀ lọ́wọ́ Al-Qur'an pé wọ́n dá ànábì mà lẹ́yìn pa áyà míì jẹ́ nínú Suratul Baqarah náà àwọn tá a ti ké sẹ́yìn ẹja padà sí áyà eighty nine to ninety nínú Suratul àwọn tẹ́tẹ̀ tú bá ní wọn náà padà jẹ́wọ́ bẹ́ẹ̀ pé irọ́ agbáàmọ̀ lóòótọ́ ọlọ́wọ́lá subhanahu wa ta'ala ní suratul baqara àyà 89 olúwa ní walamma ja'ahum kitabun min indillahi musaddiqan lima ma'ahum. walamma ja'ahum kitabun min indillahi musaddiqan lima ma'ahum hmm. wa kanu min qablu فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما الله أن ينزل أن ينزل الله أولي على ظلم وللكافرين عذاب قال الله سبحانه وتعالى وتبرع واليهود والنصارى قال ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم ولما جاءهم كتاب من عند الله مصدق لما

ìntí ti ń bẹnu tíra wọn alukùránì tó wá ń fi nǹkan nìrin lẹ̀ tó wá ń pè ń bẹ lọ́wọ́ wọn lódodo ọlọ́ni tí alukùránì wà nù àmọ́ ó wà ní yóò sì tó dé a bá lukùránì yìí gan-an kó tó dé nǹkan ti ń ṣe ni pé. lọ bá àwọn àtàwọn gbà náà, náà àrùn kìtà àwọn àtàwọn Banul Aus àtàwọn Banul Khazraj ọ̀rọ̀ wa máa ń dà wọ́n pọ̀ àwọn èèyàn wa máa ń ṣèṣe pé bẹ́ẹ̀ bá ṣọ́ra yín àbí àjẹ́ inú ìlú yìí bẹ́ẹ̀ bá ṣọ́ra yín ìmọ̀ òṣè inú ìlú yìí bọ́ ti máa ń bára wọn fà á nìyẹn àwọn jọ náà táwọn Yahudi àbí Nasara bá fẹ́ lérí ọ̀nà táwọn wa máa ń gbà fi lérí ni pé à anábì kan mọ̀ ń padà bọ̀ tó bá dé tán àjọ gbógun tì yín ni o anábì kan sì ń padà bọ̀ tó bá dé tán àjọ fìyà jẹ yín ni o tó àwọn géètì ń fi anábì lérí ogun kalẹ̀ anábì ó sì ti dé akọ́tọ̀ ní pé wọ́n ti máa ń lu tí àwọn pé èèyàn kan bọ̀ wọ́n ti mọ ìròyìn ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pé ẹni tó ṣe pé tó bá dé òun làdínàbí ìgbẹ̀yìn ẹnì kankan ò sí lè borí ẹ̀ ó jẹ́ kọ́kàn wó balẹ̀ láti wá ń lé ní báwọn jèbè níbi àwòtá ànábì ẹ bá dé ànábì gbẹ̀yìn tó bá dé gbogbo yìí náà padà máa gbà òun padà jọba yé òun padà ṣe gbá òun padà kọ́ńkà wọ́n ti wọ́n ń bù kalẹ̀. àmọ́ falamma ja'ahum ma arafu kafaru bihi. ọlọ́ni àmọ́ tó wá mọ̀ dájú yẹn anábì tó ti gbọ́ ń pa ẹ̀ tí wọ́n mọ̀ ìgbà nábì níwádé káfàrò bèèrè wọ́n bá ya kèbèrè pẹ̀lú ẹ̀ pé irọ́ àwọn onígbà ọwọ́ láyíjáyà àwọn onígbà ọlọ́run ní àìgbà wọn yìí ọláàdàtúnláyà alàlùkàfìrí gbogbo wa ti bí wọn síkè yìí ọlọ́run ní ìbínú ìmì ọlọ́run ìgbéjìnà síkè ìmì ọlọ́run àìníra anú ìmì ọlọ́run kó mọ́ nígbà ọlọ́run wá gbé wọn sétò tọ́lọ̀ tó wá ní bí sàmá ṣàrọ́wò bì yí àwọn tó sàfún mi. bí sàmá ṣàrọ́wò bì yí àwọn tó bí máa àǹgára wọn bá gbé wọn àyè ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ wọn ló ń pàdé. أن ينزل الله من فضله على من يشاء من عباده أن ينزل الله من فضله على من يشاء من عباده ألا نبي ما شروا به أنفسهم آه أم برجيو إن تواصل من عرام وراري àgbákò tán wá mọ̀ọ́mọ̀ mú wálé ayé ara wọn rèé ọlọ́run ní irú èwo lélẹ́yìí ayé furu bímọ anzalallah kọ́sì mọ ya kìbìrí pẹ̀lú tẹ́mi ọlọ́run ọba sọ̀ kalẹ̀ ọlọ́run ní kò ìsì tó fà fún wọn kọjá pé bábìyà ni ayò nazzila Allahu min fadli ala man yasha'u min ibadihi. bábìyà ni ayò nazzila Allahu min fadli ala man yasha'u sẹ́rí gbogbo wàhálà táwọn yẹ̀húdí àti nàṣọ́rọ́ dálẹ̀ àìgbàgbọ́ tó gbà fáàdì lẹ́bùwà Muhammad ìkó wọnú àárín àwọn mùsùlùmí tó padà lórí ìgbà ìwà nìfà àpòkalẹ̀ táwọn táà fi padà wá rí náà fìdí ẹ ń dà papọ̀ máwọn mùsùlùmí ẹni tó bí gbogbo ẹjọ́ náà kò kọjá tọ́lọ́wọ́n bá sọ láàrin ọlọ́ni tó bí ni pé bágíyán wọ́n wò pé ah, irú títí wò rèé bágíyán ay hasadan bagiyan ai zulman abusi na ṣe kẹta na ṣe kẹta kìsì ni kẹta pé an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadi ọlọ́run ó bá ti ẹ̀wà máa nábi gbẹ̀yìn jáde awájẹ́ láàrin àwọn lárúbáwá yóò ní káwọn yẹ̀húdí àti nàṣọ́rọ̀ retí ni pé níjọ́dá nábi gbẹ̀yìn ó bá dé káà gbẹ̀yìn yẹn kalẹ̀ lé lọ́wọ́ yóò wá látọ̀dọ̀ ara àwọn táwọn jẹ́ bàánú Israel expectation wọn nìyẹn tí wọ́n ti nu tíra àwọn tíra àwọn tó já wọn ànábì àwọn àwọn ambiya ubani Israel nínú tíra gbogbo wọn náà ti bá àkọsílẹ̀ nípa ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bá nu Tawrah wọ́n bá nu Injil tí wọ́n bá nu àwọn tíra òun yíká náà nìkan bọ́ Musa sọ títí sọ sọ sọ sọ sọ kó tó kò láyé ó ké fún wọn nínú Tawrah lẹ́yìn Musa àìwámẹ́yẹ àwọn àǹdíyá ọba ní Israel ló tún wá wá tó ṣe pé tíra Musa làwọn náà ń lò tọ́bí ń kọ́ àwọn àlè ó mọ̀ wọn àwọn náà ń ṣàlàyé pé ànábì kan ń bọ̀ ànábì kan ń bọ̀ salam ní Musa sí Isa àìmọye ànábì ọlọ́run ló wá náà àǹdíyá ọba ní Israel Isa dé ìgbà Isa dé afọ́

amúgbàtà nẹ́gbà Muhammad padà dé sallallahu alaihi wasallam ọlọ́run wà lọ yọ ànẹ́gbà Muhammad nínú àwọn làrúbáwá ibi tí wà láti dé nù ah, bàbá tẹ wà láàfẹ́ gbàpá nàbí ọ̀hún bọ́ yóò sì wá jẹ́ làrúbáwá ọlọ́sìn ní gbàdúyàn àbòsí ló bá wọn níbẹ̀ kéèta ló bá wọn débẹ̀ pé ó ṣe wá jẹ́ tọ́lọ́wọ́ ilé àwọn ilé lọ́wọ́ mú dà lọ́la ọlọ́wọ́ alùgbòrò kan bẹ̀ ń pé wọ́n wá ń ṣe kéèta mímí ọlọ́wọ́ ọba gbọ́ láfẹ́ mi tó wù mí nú àwọn ẹrú mi ẹ̀mí mo ti gbogbo yín ẹ̀dàkùnrin ọ̀bọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala àti bàbá ìṣọ̀rọ̀ ilà àtàwọn lárúbáwá á ní gbogbo wọn so inú ẹ̀yìn ìbànú ìṣọ̀rọ̀ ilà pàṣíwájú ànábì ọlọ́wọ́ àti ànábì ọlọ́wọ́ àti ànábì ọlọ́ ìmí tó wá wù mí kí n dá padà sọ́dọ̀ lárúbáwá ìlọ́lọ́wọ́ bá ń lọ lánàá lèmi náà mo ní gbogbo yìí àmọ́ àwọn ẹ̀wọ̀n yìí kìí ta ti ń bẹ lára wọn kò jẹ́ wọ́n lè gbà fà lẹ́bùwà Muhammad ọlọ́wọ́ ní àmọ́ ìgbà wọn yìí tí ó kú bá wọn ní pé bàbá ó bè rọ́dọ̀ bẹ́ẹ̀ náà àlà rọ́dọ̀ bẹ́ẹ̀. ọlọ́run ọba ní pẹ̀lú tán wá dánwò yìí bàbá òbí gọ́dọ̀ mi nà álá gọ́dọ̀ bẹ́ ní ìbínú bá bínú ọlọ́run lára wọn ni. ọlọ́run ọba yóò tún máa bá ìyá ọlọ́run ọba yóò máa bá yà ni ìyẹn ní àdánwò ni wà wọ́n ní iná àdáàbò mọ̀ọ́yìn ọlọ́run ní yàtọ̀ yẹ pẹ́rẹ́ jùlọ ẹ̀ríkà àyà yìí òun náà wá kọ̀nfàmù àyà tàǹkì lọ́wọ́ pé alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum wa inna fariqan Olúwa ni alẹ́rìnà ájẹ́ iná ohun kìtà, ọlọ́láwọn ẹni ta fún ní tíra, ya àrífú na hú, kàmà ya àrífú na adẹ̀nà àwọn wọ́n dá nábi ma. Gúnà àti pé áyà ó ti júwe káwọn Yahudi àti Nàṣọ́rọ̀, wọ́n dá dá ní ma, ọjà lẹ́bùwa Muhammadu, ọjà Amadeu, ṣẹ̀wọ̀n pa ti sọ fúnra wa láwọn àsìkò tó ti lọ sẹ́yìn pé gbogbo àwọn ìtàn tọ́lọ́wọ́n ọba ń pa fún wa ń pa àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ yìí gọ́ọ̀ẹ́ abẹ ó ní àwọn àǹfààní tèmi àti gbọ́dọ̀ mú ni pé orí burúkú tó ti ṣe wọ́n yìí àgbákò náà ti kó ń bi irú wà tí ń bẹ lọ́wọ́ wọn yìí báwo lèmi àti yín ò ṣe ní korú ẹ̀ báwo làwa náà ṣe ní jẹ́ pé àádá òdodo ọ̀rọ̀ lọ́wọ́ ọba mọ̀ àmọ́ wa takò ó a da òdodo súnà gbogbo àmọ̀hámàmà àmọ̀wá tako ṣe pé nínú ọkàn tiẹ̀ náà nínú ọkàn tiẹ̀ náà ìwọ náà mọ̀ sí ah nǹkí mo gbọ́ yìí òdodo rèé nǹkí mo rí yìí òdodo rèé ah ìsìláàmù tó ṣàlàyé yìí bó ti yẹ ká ṣe rèé ìwọ náà mọ̀ mọ̀ sẹ́jọ́mì ènìyàn ọmọ ìwùlẹ̀ tanra rẹ̀ olúwa ti tó àṣírí wa wọ́n lè ìsánù ala nafsihi basira walau alqa ma'adira. wọ́n lè ìsánù ala nafsihi. بصيرا ولو ألقى معه ألا أني أبقى يوبا ما تقول لك أكون كون لكم أنه ما تكينو nínú mọ́mọ́nú sẹ́rí gbogbo ẹni tí bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n tó wá ti gbọ́ òdodo ẹ̀mí rẹ̀ ó sọ fún pé á ah, nǹkan gbọ́ ìlú òdodo sọ́lá ní ọmọ nìyẹn wá mẹ̀mí ara wọ́n ní wọ̀lọ̀ alùkọ́ máa àdìyàn kò bá máa kó àwọn àròyé kan wá kó mọ àwọn àlàyé kan kó mọ rọ àwọn ẹjọ́ wẹ́wẹ́ kan kó mọ márùn excuses kan wá kìlì dídí nǹkan rẹ̀ gbogbo dídí tí ò bá kó wọn ó ń fẹnu sọ yìí ni amẹ́nu ọkàn rẹ̀ ó ṣe kí ni mo dodo ọlọ́run tó wá sílẹ̀ àwọn aláìgbàgbọ́ mi kan ní alukur'an ó ní jahadu biha wọ́n tẹ̀yìn kùfúsùrù ọlọ́ni jẹ́hẹ́dù bí ha ọlọ́láwà aláìgbàgbọ́ wọn takò dodo ọtakò ayé mi ọlọ́run ọtakò fi mi ọlọ́run ọlọ́ni àgbọ́ wọn ń takò lẹ́nu ni o wọ́n sọ ìkọ̀lẹ́ ti ha kùfúsùrù ẹ̀mí wọn mẹ̀kú dodo ni ẹ̀mí wọn sì gbà pé òdodo ni àmọ́ ṣe ríran alábòsí alábòsí lẹni tí ó ròdodo yóò mọ̀ ẹ́ lódodo ọkàn rẹ̀ ó sì sọ fún pódò lórí àmọ́ yóò wá mọ́ fún rẹ̀ ní ẹ́síkúùsì kan ọlọ́run ti tó àṣírí pé ó mú òdodo ó kàn wẹjọ ẹwẹ́ ni o ó ti máa fi ẹ lóòótọ́ àti ẹ̀wà gbà kó òótọ́ náà ní bọ́rọ̀ ìtiwárí náà àmọ́ tọ̀ ẹ ṣé ń gẹ̀ wá sọ báyìí ni ṣé àwọn aṣọ fáwọn bàbá wa ò ní làákà ìwọ̀n ni àá ní ọlọ́tún wá ń lọ àyẹ̀wò tọ́rọ̀ ìsìláàmù bá fẹ́ dà lọ́dọ̀ ẹlòmíì wá pẹ́ẹ́lú wá fún pé ayé alukọ̀ránì rí hadith alẹ́wà muhammad rí ọ̀rọ̀ àwọn onímọ̀ rí ẹtí wá ṣàlàyé lọ ṣàlàyé lọ ṣàlàyé lọ yóò ní tọ̀ ẹ agbọ ó sì yé wa a sì ti máa bẹ́ẹ̀. àmọ́ ń bọ̀ sọ́ba yìí nísìnyí lọ́rọ̀ lẹ́gbàá sí sọ ni tí ló kàn wọ́n pẹ̀lú bàbá kan ní ìsàlẹ̀ ibi ìṣeré kan ìjú kàn wọ́n ni pé ṣe ń sọ sí ìlò òdodo sọ́rọ́ àwọn bàbá wọn àwọn ṣe nǹkan ní fáwọn yìí ń lé ẹ̀rọ ọmọ bí ó ti handù wọn ó kúrú àníyàn wo làwọn náà fi ṣe gbogbo ń tán ṣe ó kúrú bóò ní mọ wọn ti tó tàbí ṣe gbogbo ń tán ṣe ká ló yé wọn làwọn náà máa mọ̀ ló pé ìfẹ́ ló làwọn fẹ́ lò àwọn náà kò tí wọn lálùkìyà sẹ́rí bí ò bá sì yé wọn ọláyọ̀ láwọn ọdún òní mú wọn pẹ̀lú ẹ̀ á kéré lẹ́nu àwọn àyà táǹkì nínú àwọn fàwọn àìlú àyà táǹkì lọ́wọ́ yìí náà sílẹ̀ ní ilé ẹ̀rí pé ẹ̀rù tọ́lọ̀ sí wọn ilẹ̀ fàrí ikọ̀ mínú lẹ́yẹ tòmú nà àkọ́ wọn yà àlàmù ẹ̀rí bọ́lá wọn bá ṣe hásùrù bá wí bẹ́ẹ̀ lórí àwọn sánmọ́ tọ́lọ̀ tó wá ní fàrí kọ́ńtò àwọn ìkànnù wọn làwọn ń fòdodo nìyẹn pamọ́ kìí ṣe gbogbo wọn àmọ́ mo là lọ ní pé àwọn ẹ̀kọ́ tá padà mú bẹ́ẹ̀ lòun ìwọ náà má jẹ́ kí wà yẹ̀wúdí àti nàṣọ́rọ́ máa bẹ́ẹ̀ lòdì sí ayé rẹ̀ níjọ́ tó dòdó bá ti kílẹ̀ sí ọ wàláì máa padà bẹ́ẹ̀ àwọn àlùfáà wa ti máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ọgbọ́ àròjò ilẹ̀ ìṣàkí fàbílà ìgbọ́ àròjò ilẹ̀ ìṣàkí fàbílà àròjò ilẹ̀ ìṣàkí fàbílà bọ́rọ̀ ọba ṣẹlẹ̀ lẹ́sìn ṣe wá ń fa nǹkan mọ́ra yín lọ́wọ́ ìwọ ẹgbẹ́ bíi tọ́ọ̀lù rẹ̀ ẹ̀lù gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nínú ìwọ ti wá rò pé kíní kan lòdòdó wọ́n ti wá fà á lọ fà á bọ̀ wọ́n ti fà á lọ àìrọ́ èlò bíbẹ̀ èlò bíbẹ̀ ibi ẹtí ń fa lẹ́nu ìwọ́n á lọ tẹ́ ti ń fà yìí á mo ti máa dísì kan tí mo mẹ́rin sọ ìlú kan ní àdìsọ̀wọ́ náà àdìsọ̀wọ́ ni ọwọ́ àkàtàn sọ́ọ́rí tó Ah, inú ìṣẹ́ àmàlìdì tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ àkọmọ̀lá ọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ kan sì máa yí ọ̀rọ̀ rẹ̀ padà sí nǹkan bá lọ́rọ̀ lẹ́gbọ̀n ọ̀hán. ó ti ń fa nǹkan ọtí ń sọ nǹkan ìwọ ti wí nǹkan kan tẹ́lẹ̀ àbí wọ́n ti mú dájọ́ kan pé báyìí ló ṣe rí. ìgbà tí ó ṣe ṣàlẹ́ nìkan bá ní ká ah, áyà kan mọ̀ wà ní ní tó aya báyìí ní ṣúra báyìí ní aya báyìí ní nọmba báyìí àwọn ah, àbá wù ha ah, subhanallah astaghfirullah ìdókù bọ́ ní pé ar-ruju' ila al-haqq àwílà kọ́ tètè padà sí bí òdodo aládójẹ́gbọ́ àpẹẹlẹ ni o máa ń kọ́bà ní o ṣe tí jọba bá ń ka wọ́n táwọn àfà ọba ní síyàrá àlùmẹ́ẹ̀lì ọba níbi síyàrá òṣèlébà síyàrá àlà ọba ń sọ ìtàn àwọn àgbààgbà fà àgbààgbà fà àgbààgbà fà nínú àwọn ọ̀tá wọn wọ́n ti tí wọ́n bá ń ròyìn ògòrò àwọn onímọ̀ inú tó máa ń fi ròyìn wọn ni pé qawwalun bil haqqi raja'un ilayhi qawwalun bil haqqi raja'un ilayhi qawwalun bil haqqi òdodo lẹ́ẹ̀mọ̀ gbọ́ tí ó mọ̀ sọ lẹ́nu gbogbo wa òdodo ní tiẹ̀ òdodo ni ó máa sọ ọjọ́ òun ilé ìjọgọ́rọ̀ bá sì rí pé òdodo kan tẹ̀ sí yóò padà sílẹ̀ ẹ̀yẹ́ máa lọ wo ẹni tẹ́ bá ti rí tó yẹ pé ó rò rò kò fẹ́ padà sílẹ̀ tó bá di ọdọ́gbọ́n àti ìwọ̀n náà tó rẹ̀ wọ́n padà máa ń di mùsànà àtẹ̀ ẹwà ni ọ̀rọ̀ ló máa takora wọn tí ó bá ní pé àyíkẹ́ juwọ́lẹ̀ pé ààrẹ ní èmi náà dá ẹwà wẹ́lómìnà àwọn ti sọ olùsìn ni ah kò sáfà kankan tó sọ kílé o àmọ́rọ̀ yẹn ṣe rí náà láti sọ yẹn ẹnu mi nígbò bá pariwo bẹ́ẹ̀ sọ ní kókàn dé níbi ah kò sí wá sáfà kankan sheikh islam ibn taymiyya rahimahullah fún majmu' al-fatawa wọ́n sọ báyìí sheikh islam ibn qayyim al-jawziyya inú tíra wọn eh, báyìí báyìí wọ́n sọ báyìí títí eh, sheikh bulan al-imam zahabi wọ́n sọ báyìí inú tíra wọn bá kú gbẹlẹ́ ìdán eh, wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ ẹ̀sọ́dọ̀ gba ọ̀rọ̀ náà ràn àfáà ìrẹ́kùsẹ́ nílẹ̀ tí bọ́ ọlọ́fà kankan ò sọ tẹ́lẹ̀ ni ó ti wá di kò sẹ́lẹ̀

ẹni tó ní àwọn àfáà kò sọ̀rọ̀ ẹ̀bá ẹ̀wẹ́ kó tó ní káfà yẹn pa àwọn àfáà tó sọ̀rọ̀ ẹ̀mí kí ó ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ìwà gbogbo àwọn tábá nírú àwọn ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dá àwọn ìgbẹ̀rún ọlọ́run tẹwàá máa burú sí bẹ́ẹ̀ ló jẹ́ sí àwọn ẹni tọrọ yìí tọrọ táwọn sàlàyé àárọ̀ ìṣẹ́lẹ̀ ìkàkàn yìí èyí tẹ̀ ń ṣe ni ohun àwọn oníṣúná lọ̀rọ̀ ìkan torí pé àwọn ẹni tírú àdánwò yẹn máa ń sábà bá òun náà làwọn ẹni tójú ní mímọ́ àwọn tó ń rìn lànà mọ̀ ẹ̀rí báwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ ọlá mú ní mímọ̀ ni wọ́n bóò náà ti ń jó ní mímọ̀ ni pé àwọn yàtọ̀ sáwọn mùṣìríkù náà tán ní tírà kan àmọ́ àwọn eléyìí wọ́n ní kíra tó yẹ kó máa dàyẹ̀rẹ́ ti wọn tán tẹ̀lé so ìmọ̀ tí wọ́n bẹ lọ́dọ̀ wọn àwọn mọ̀ọ́mọ̀ ń sọ opposite rẹ̀ báyìí kò tí tó ti gbé ọdún rẹ̀ ọjá pé yóò ti wá jẹ́ lágbájá ọmọ lágbájá ní ọmọ asọ̀rọ̀ tá a máa tẹ̀lé tó nìkan ni ogoro kẹjẹ rí táwọn èèyàn mọ̀ fà láàrin ara wọn gbà mí kí tá ní ìlànà rẹ̀ ẹ̀sìn kan ní ìdá pé yóò ti wá jóun ó lè máa rò pé ẹ̀ ó lè máa ro pé àdúgbẹ́bì nílò ní ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ ó lè máa ro pé ìlú bẹ́ẹ̀ ló ti travel lọ ó lè máa ro pé ó ṣe wájú òun nìkan bí wàá mọ mọ̀mọ̀mọ̀ tako àwọn àkáyè tó wà. àwọn àbá àti ìyá mọ̀ pé ìwà yìí ẹ̀ eh, àbí kí mùsùlùmí ń sọ̀rọ̀ àmọ́ sílẹ̀ ibi tí wà yìí ti ń bọ̀ ọ̀dọ̀ àwọn àlùyẹ̀wò النصارى خرج الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم ألا لا وتعفون ترى وما دعا وكاد نبي ما ما تما وما ولا دعا نبي ما ما تما كني ما تما وما وما àwọn afọ àmọ́ wa mú ọ̀rọ̀ kan náà wá lẹ́yìn tó bá fi àyà tá a ti jẹ́bilẹ̀ kan jẹ́lu àwọn amúṣẹ̀lẹ̀ kan tó wáyé láàrin Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa alayhi sahabata ajma'in àti as-sahabi al-jalil Abdullah ibn Sallam Abdullah ibn Sallam Abdullah ibn Sallam Yahudi ni nípìnlẹ̀ inú àwọn áàlù ìtàbí ló wà ìgbòhùn wá sódodo ọ̀rọ̀ ọlọ́run òun ò sí bí àwọn yẹ̀wúdí ẹgbẹ́ rẹ̀ tó kù kò bá kódà níbi ọ̀nà tó gbà gbà ẹja tó jà sílẹ̀ náà díẹ̀ kálí mọ̀ pé ìwà ń àwọn yẹ̀wúdí bárakú ní wọn ẹjọ́ tí ó gbà ó wọlé bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sàhábà níbẹ̀ ló ti gbà pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kan káàrin wọn bẹ́ẹ̀ sílé àṣìkò àwọn ọmọdé wọn lọ ní pé ń gbọ́ wá gbà tán wá tó bá ń lọ́dún pé àwọn ìyàwó ní nọ́mbọ̀ ìyáfọ́lẹ̀ ànábì jẹ́ ń sápamọ́ mo fẹ́ kọ́ ọmọ báwọn ẹ̀yìn ìlú ti jẹ́ ẹjẹ́ dọ́ọ̀jì síbì kan tí máa wá dọ́ọ̀jì tán tó bá dé bèrè lọ́wọ́ wọn pé bóun náà ti máa Abdullahi ibn Salam má tí ì sọ fún wọn pé mo gbà o àmọ́ wọn kọ́kọ́ bí wọ́n pé kí ni wọ́n lè sọ pàmì wọ́n ní tọ́ bá bí wọ́n tán tọ́ bá ti wá sọ táwọn lè sọ ń pa mi tán ṣẹ̀ṣẹ̀ wá tú fún wọn pé ah, Abdullahi ibn Salami jẹ wá lórí báyìí o ó ti wá gbà fẹ́mi Muhammad kọ́ wa wò tí wọ́n sọ. alábìnú gbọ́ Abdullahi ibn Salami ló bá tọ́jú ìgbà àwọn yòówù ni wá dé àwọn àlè ẹwà ǹjẹ́ ẹ mọ abdullahi ibn sallá àmọ́ bóòwò lẹ́tí bóòwò ti jẹ́ láàrin àà abdullahi ibn sallá sayyiduna wábìrú sayyidina àà inú àwọn ọ̀gá wa ní èyàn ńlá láàrin wa ní kódà bàbá rẹ̀ èyàn ńlá ní bàbá rẹ̀ láàrin wa owó èyàn ńlá bàbá rẹ̀ náà sílò náà káàkiri pọ̀ tó bá ló dáadú ní gbogbo ọ̀run láàrin wa kódà àwọn bàbá rẹ̀ ló dáadú ní gbogbo gbogbo wa ẹ́ Abdullahi ibn Salam jẹ́jẹ́ ọba yìí lọ wọ́n ti yí lọ lọ. ọ̀rẹ́bìnrin ń bá wa sọ fún pé Abdullahi ó yóò yẹn lábàá kó lè wà gba ìsìlámù kó lè jẹ́ kí ẹ bá tún bẹ̀rẹ̀ làbílẹ́bí ìsàlámàdà rí ẹ̀wà mo ti gbà aṣọ́háró aláàlá ìlọ́lá wa anna muhammadan rasulullah ẹ̀dá kúnà pẹ̀lú àbẹ̀lẹ̀ kọ́yọ̀ náà wà ní ọ̀sẹ̀ yìí lónà kọ́yọ̀ abáyé pa sáàdì ṣàrùnà wà bẹ̀rẹ̀ nítorí pé àjíyọ́sọ́ àti àjíyọ́sọ́ àti rẹ̀ ẹ̀ẹ̀mẹ́ni ẹlẹ́rìí bú ni kódà rẹ bí wọn àwọn bàbá rẹ gan aláburú ẹ̀dá ni àwọn náà aláburú jù ní gbogbo àwọn èèyàn ẹni tẹ́ ẹ sọ pé òun ló lówó ebi ó tún wá bí pé òun ló tún lẹni tó burú ẹni tẹ́ ẹ sọ pé òun lọ ga yín ó tún lọ mọ ọ̀gá ọ̀gá tó tún jọ mọ ọ̀gá ẹtún alẹ́ yìí yẹpẹrẹ tó tún jẹ́ ọmọ ẹnìyẹn tẹrẹ tàkó ṣẹ̀sì láwọn tí àdánwò ní ma ń bá àwọn tàdánwò ní ma ń bá òun yẹ́ ní àwọn ẹni tán bá wò páwọn rìn ìlànà tó jọ mọ́rọ̀ mọ̀ àwọn nílò àdánwò ìmọ̀ bá wọn tó bí ẹ sí gbogbo wọn tó wà níbẹ̀ lẹ́yìn wọn máa kẹ́kọ̀ọ́ ọ̀kan ìmọ̀ lápọ̀ ìwà yìí ẹ̀kú sheikh islam ibn tẹ̀lé ẹ̀tọ́ alḥarra mi rahimahullah nínú ìdúró ìfàtà wọn fẹ́ àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí púpọ̀ wọn nígbà bá ń sọ̀rọ̀ pa onímọ̀ wọn láwọn onímọ̀ ní ìtàn mọ́ gbogbo tí wọ́n mọ̀ mọ̀ tako ẹ mọ̀ mọ̀ pé ń bẹ lára wọn ni àfẹ́sí ìwà àyẹ̀wò bí ń bẹ lára wọn. abẹ́nitẹ́rí tí ó mọ̀ sọ̀rọ̀ láì nímọ̀ àfẹ́sí ìwà nàṣọ́rọ́ kí ni ń bẹ lára wọn. rẹ̀. ní tá a ló ṣẹlẹ̀ ní àárín àti àyà الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون عمر بن الخطاب رضي الله عنه ó pàdé abdullahi bin salman wọn béèrè ọ̀rọ̀ wọn torí allah ta'ala alhuma wa ali sahaba tajmani kí ọlọ́run ọba sọ ayà kankanlẹ̀ nísọ yìí ọgbọ̀rọ̀ àbúrò tafsir ní wọn sábà lọ́wọ́ aláàbọ̀tò kọ́rọ̀ tó bí ọgbọ̀n tó tẹ̀lé wọn ááyà tó sọ pé alẹ́rìnà áàtì iná ọmọ ìfìtà àbàyà àrífóònà hó kàmá yà àrífóònà àbẹ̀nà àwọn ilé abúláyé mùsàlá kífà hálì bí màálà mímọ̀ tọ́lọ̀ lẹ mànẹ́bì bí ìyẹn fi máa ń mọ ọmọ rẹ̀ bóò ni irú mímọ̀ yẹn bóò ló ṣe wáyé báwo ló ṣe ṣẹlẹ̀ abúláyé mùsàlá wà ní ìyá àrùmá ìrẹ́ ọmọ sọ fẹ́ gbọ́. لقد عرفته حين رأيته كما أعرف بني ó ní sọ ríjọ tí mo ti rí ànínẹ́rì báyìí oníjọ náà mo ti já mọ̀ ní kété tí mo ti rí sọ́dí bí mo ṣe dá ọmọ mi mọ̀ láàrin gbogbo ọmọ òun ni mo ṣe dá ànínẹ́rì mọ̀ ó ní ìfàk wà màárífàtì bí Muhammad sallallahu alaihi wasallam aṣáájú mi màárífàtì bíbí ni ó ní ìfàk bí mo ṣe dá ìnábì mọ̀ ń jọ mo rí ó ju bí bàbá ṣe máa identify ọmọ rẹ̀ lọ́dà ní gbogbo àwọn ọmọ ṣé wọ́n ṣe bí ogun á ti pọ̀ tó mí ìrìnsẹ̀ tí bàbá kálukú wa bá ń dé ṣé yóò sì wá mú ṣe àgbẹ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní kálukú ti wá ẹni wá láti lọ different state wá ti kó bàbá àgbọ̀rọ̀sáàsì ò ní mú mùsàáàlì bàbá mùsàáàlì ò ní mú kọ̀tọ́bí bàbá kọ̀tọ́bí ò ní ti jàmùsúrí gbé bàbá jàmùsúrí ò ní ti bìláàlì gbé bàbá bìláàlì ò ní ti gírókọ́ jẹ́ ọkùnrin àgbẹ̀báàlì ò ní ti gbé bàbá bàálì ò ní ti fásẹ́rì gbé lápẹ́ gbogbo bá bàbá ká bàbá tèmi náà ti lè ṣe gbé wá gbé wọ̀ lágbé bàbá ká ló dànù. tó abúlé ní ìṣẹ̀lẹ̀ wá níbi tó ń dá nẹ́bí mọ̀dé òun bẹ̀rẹ̀ sọ pé mímọ̀ tó ń bá nẹ́bí ju rí mímọ̀ tó ń máa ń dá wọ̀ òun mà lọ ẹgbẹ́ mímọ̀ tó kọ̀ fáàmù yẹn fàkọ́ọ̀lá ọmọ ọmọdé wa ní wọ́n kí bàbá bó wá ní irú kan báwọn kọ́ni à ó ní wò ó aṣèhàdù annahu rasulullahi èmi bá wò yí èmi gbà kó jẹ ọlọ́run lọ́la

lọ́dẹ̀ òkúkò lè níbi tọ́lọ́wọ́ bá ti júbí àlẹ́bì lè lè kíra wọn fàkọ́ọ̀lá ọmọ ọmọrù wa ni ah, a eh, wọ́n fàkọ́kọ́lá yàbìnà sàlá ẹ ọlọ́wọ́ tó gbọ̀gbọ̀ fi ọ̀sẹ̀ kún lẹ́rẹ̀ ẹ̀bùn sàlá fàkọ́ọ̀lá sàlá ìdúró ní tọ́sí àkọ́bàlà ọmọrù rọ́ṣà wọn ni mọ̀rù jọ náà mo ti kí ìsìn orí àbúlá ìbùn sàlá ni yóò ṣe àwọn onímọ̀ nínú àṣà àwọn lárúbáwá rẹ̀ tábàárẹ̀ yẹn pàtàkì tó jala pẹ̀lú nínú àpọ́nlé tó ga táwọn ọmọ ẹ̀sìn fún mi pé wọ́n wà bẹ́ẹ̀ kí sí ẹ̀ bí àwọn àyè mẹ́ta kan wà ń bẹ tán máa ń sábà kí sí ara wọn tí lárúbáwá bá fún yẹn àpọ́nlé yẹn ìgbà míì wọ́n gbẹ̀rù sí lórí ẹni náà wọ́n sì kí sí orí ẹ̀ níbi orí ìgbà míì wọ́n lọ síbi ọwọ́ rẹ̀ báyìí wọ́n sì mọ́wọ́ rẹ̀ lárí báyìí aláwọn ní kí ìṣọ̀wọ́ rẹ̀ ìgbà míì wọ́n lọ síbi ẹsẹ̀ rẹ̀ kí ló láwọn tẹ́tẹ́ wọ́n lọ sí ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ ìṣe lágbára àpọ́nilẹ́gbẹ̀ èyí ò ní àwọn dẹ̀dẹ̀wẹ̀ ilé ìṣèkéṣe mọ̀ nígbà míì ẹ ìyá wọn àwọn lágbára tí wọ́n bá fẹ́ ṣàpọ́nlé àwọn ahàlùlẹ̀ ẹ̀lù wọ́n wà fẹ́ kí ẹsẹ̀ wọn àwọn dẹ̀dẹ̀wù rẹ bá gbé jáde tó jẹ́ rí àwọn lárúbáwá náà ń kúnlẹ̀ fún ara wọn yóò sẹ́yìn ní abẹ́ kúnlẹ̀ fún ara ní nàìjíríà bákàrẹ̀ máa káwájú ẹ̀sọ́ pé nígbà náà wọ́n kúnlẹ̀ fún ara wọn wọ́n tẹ̀ fún ara wọn bákàrẹ̀ máa dá wọ́n tako òfin ọlọ́run náà di nǹkan ìjọba lẹ́ni tó bá fẹ́ ṣe hajj àwọn òwúlẹ̀ béèrè kó gbọdọ̀ mú máhárọ̀mù jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin tí ṣe mẹ́lẹ̀ ni pé ìwọ tó o bá wá ṣe hajj o gbọdọ̀ ní máhárọ̀mù láì bá ní máhárọ̀mù ìyẹn ò ní pé o gbọdọ̀ ní guidance kójọkọ rẹ bàbá rẹ ẹ̀gbọ́n rẹ lọ́kùnrin àbọ̀mọ rẹ lẹ́ni tó ṣe pé ìwọ àti ẹ̀ ti wọlé kẹfẹ́ ra ní láíláí ìjọba wọn wá gbófin jáde lánàá pé tọ àwọn òlómú fìfún mọ kí wọn lè pé òwúlẹ̀ nídìí káwọn ó impose ẹ̀ lórí ẹlòmíì mọ́ ìwọ ọkùnrin tó bá ń bọ̀ láti ìjọba fi ń bọ̀ ìwọ obìnrin tó bá ń bọ̀ láti ìjọba fi ń bọ̀ ẹ fírì láti máa bọ̀ onímọ̀árọ̀mù onímọ̀árọ̀mù ẹ sáà mọ̀ ṣe kí ni ẹ máa bọ̀ ó ṣé ìgbà ṣùgbọ́n rẹ̀ lọ fàáyífẹ́ yọ̀ kan sí i oní maharam ọ̀ ní maharam sáàmù sọ́yì ó yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìpò àkọ́kọ́ rí ni pé àwọn tó bá ti ṣe hajj níbi five years ago pé irú àwọn yìí wọn ò wáyà pé kán mú maharam dání wọn tẹ́wọ́ pọ́n jáde pápá gbé jáde pé àwọn òwúlẹ̀ gbé maharam jáde orí òun ló ní alharamẹ́lì lánàá gbàdúrà òbí dálẹ́ rẹ̀ tó bá rí kan náà àwọn dẹ̀dẹ̀wẹ̀ bó ti lọ fi kọkú sí lọ yáà ẹ̀yin wà á bí nàìjíríà ẹ̀sùn dáná o fún àtàwọn oníṣẹ́ ọpọ́n ọ̀gbọ̀dọ̀ máa mú maharam wá ó wá jẹ́ nǹkan rí tó yẹ kó máa fi dunnú àwọn èèyàn dáadáa ti ń bẹ lára wọn ń dínkù lára wọn ìwọ́n wá ń fi yí òun ṣe fáàrí nítorí kíkálukú wa tó yẹ ká máa ronú pé ah bó o ní nǹkan yìí ṣe wá ń lọ báyìí because recently ẹni bá kíyèsí báwọn nǹkan kan ṣe ń ṣẹlẹ̀ lábẹ́ ìjọba àwọn bẹ̀rùn yóò kíyèsí pé àwọn nǹkan kan pọ̀ tí àwọn eléyìí ó máa rò pé dáadáa ni àìmọye nǹkan tí ò sí gbà láàyè fún tó ti ń gbà láàyè ní nǹkan ní ìtókù díẹ̀ káàkó tó ti pọ̀ jàǹtìrẹrẹ so irú eléyìí náà ní tìí ká padà sínú ṣẹ̀ríà pé èèyàn bẹ́ẹ̀ ní ìrìnàjò kò rìnrìnàjò kí ni ṣẹ̀ríà ìsìláàmù tó ń pa ẹ̀ àwọn àfá ìsìláàmù látọjọ́ ń wá àwọn àfá àti discourse ẹ̀ ẹnu òkò lé lórí alimam Malik rahimahullah rahmatan wasi'a a máa ń dáhùn ẹ sọ lórí ẹ̀ tó bí atóbìnrin bá ti ń bẹ pẹ̀láwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń lọ àwọn lérò pé yáàdì ní lọ ó lè mọ́ sílá ìbí sọmọ ogbórú tó sọ ìjọba Saudi padà wá dé nìsí

ẹnitẹ́ padà sọ nǹkan òyìnbí ni pé ẹ̀yin wa máa ń dọ́gbọ́n nàìjíríà lóbìnrin kan bá sanwó ẹ̀yin elétò hajj ẹ wà á mú ọkọ ọlọ́kọ ẹ fi ṣe ọkọ fún aya aláya ẹ̀yin wa ń pè ní aláràfá so sábà wá dé kíjọba Saudi lè gba àwọn obìnrin ńláyè ẹ wà á sọ fún wọn pé sọ. So, ẹni yìí lọ́kọ́ mi kí ẹ sọ́kọ́ rẹ o ọkọ ọkùnrin mi wọ́n lè kóbìnrin bíi mẹ́ta sí lábẹ́ tìrọ́mọ̀ pé tàwọn dáwà palẹ̀ níyàwó méjì mẹ́ta òun ni ó wàá sọkọ obìnrin olóbìnrin mẹ́ta èyí òun lẹ́ wá ń pè ní aláràfá ṣẹwárí from there ah tótó adébúwa muhammad sallallahu alaihi wasallam ti jáàmù tẹ́lẹ̀ pé àwọn kíní kan bẹ àìmọ́ fi ṣeré ṣẹ́rí kíní kan ìyàwó mi ọkọ mi àìrí ṣeré o ọmọ ìgbà rẹ̀ ṣeré o kò máa rọmọ kan ti wá ìyàwó mi ni kódà kó ẹgbẹ́ gbé ọmọ rẹ mọ́bì ṣeré pé ìyàwó mi ò ń mọ́ pé ìyàwó rẹ kò ṣeré ń bẹ̀. sọ́rí bí aláràfá mi aláràfá mi aláràfá mi ká ti jọ wọlé nígbà wọn bá wọlé tán ká dé mọ́kà aláràfá mi aláràfá mi yóò di pé ìyàwó ìyàwó yìí òun yóò padà máa wá dáná fọ́kọ ọlọ́kọ orúkọ aláràfá rẹ̀ aláràfà àti aláràfà àkóso àwọn ọmọ ọgbẹ́ ẹgbẹ́ fìlà yìí lẹ o ẹgbẹ́ fìlà yìí lẹ o níbi wọn fìlà wọn lẹ wọn mọ tẹ̀lé la wọn káàkiri at the end of the day ọ̀padà ń fìlà wọn lẹ̀ bára wọn sùn náà tẹ́wárí ìbára wọn sùn náà tí wọ́n bára á ti mọ́ kàríbá á ti mọ́ bá wọn wọ́n tún wá dé nàìjíríà aláràfà àti aláràfà àti ó tún ti mọ́ continue relationship sẹ́ríkẹ́ ìyá àgbọ̀n onígbọ́n pé àkótì ẹ̀dá pé àjọba ló sì ní kí n tó mẹ́yìn dunú báyìí nìsín ń dunú kẹrù bẹ́ẹ̀ bá wọn wàhábí já ní wàhábí ló lòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba ló sòfin wọn títí ló àwọn àfáà ń ti wọn ìjọba wọn ẹ̀ èyí wọ́n túmọ̀ sí pé sí pé òfin ìyẹn wá yí padà ẹni tí obìnrin ó bá sí ìrìn àjò kò yí padà kó a tó bọ́ sí bọ́ sí gbà tá à ń ṣe islam ẹ dákun ìjọba saudi lansin ni àbí daransu allah subhanahu wa ta'ala so àìmọye ń tán ṣe ń ní ìjọba saudi tó pé wọ́n ṣe dì sí ọba dé ọba dé mọ́kà nínú haram nínú haram ni o la hawla wala quwwata illa billah ọ̀ọ́dì tí wọ́n mọ̀ ju sìgá tí wọ́n mọ̀ mú báyìí wọ́n tó báyìí nínú haram sìgá gbàgbọ́ máa mú lọ tó ti di kọ́mọ ọ̀rẹ́ tó nínú mọ̀tínú gbẹ́sẹ̀ dáadáa ó rọ̀ ọ́kẹ́ tí mo bá gbà ìgbà mo lọ ọmọdé aláṣẹ́ndé ìdílé tó lọ yìí máìkì yìí kan hù ní. ìgbà wa dé ká dé ìdọ̀hárọ̀ mo wá lọ́kùnrin kan ó ní nǹkan dáadáa mo wá fa sìgá ọmọ lárúbáwá rẹ̀ mo kàn rẹ́ nìyí mo ní aró aró àwọn táwọn dẹdẹ òde mọ ń wá káàkiri ó wàá gbé fóònù sí ìwé ìyá fọ́tò rẹ̀ gbé bákan ìyá rẹ̀ ó kàn lọ gbé sórí social media ni ẹwà àwọn sálábí ooru tó ní ká mọ̀mọ́ mu sìgá oná mu sìgá nínú haram yìí kí lọ́ọ́ fi mọ̀ pé lè yìí nìsín èèyàn tó gbádùn ni. ẹ wá wo bí wọ́n ti mu sìgá tó nínú haram yìí wọ́n kú fígidí ni o àwọn àfa àwọn ń bẹ́ẹ̀ fatiwa àwọn ni kí ẹ má mu sìgá fatiwa àwọn onígínìjàmá ẹ má mu sìgá ni fatiwa àwọn tó ṣe bá tó ẹ mọ́ mu sìgá àwọn ọmọ ìlú ògbọ́wọ́ kọ̀ntínú láti mọ́ mú ẹ̀dá kò sórí òdodo wá náwà hàn sí lórí òdodo so yóò túmọ̀ sí pé àwa yíjọba yóò fi padà ìjọba àwọn òsì wulẹ̀ gbòmìn nǹkan tó lé lórí yìí àwọn òun náà ni ló fi jẹ́ nínú nínú kọ́ńtì tó mu sìgá jù lágbàáyé ọkàn ní Saudi Arabia àwọn ọmọ ní kálí bàbóró bàbóró kálí sìgá jù confam nínú haram ìjọba ìwà mọ̀ pé inú rọmọdọ́nù àmọ́dá aṣòfáàzọ̀ yóò nù Ramadan. last ten days of Ramadan. àwọn ṣe omúra àwọn èèyàn sì mú sí gàgà wọn sì wọ́n máa mú gidi sọ́rí ibìkan bẹ ìgbẹ́ olè yìí wọ́n sábà wà báyìí àwọn ọkùnrin kan ṣẹ́ríkà tó mọ́ta nínú àwọn òtẹ́ẹ̀lì ńlá tí agolálà wà lórí ẹ̀ ìta agolálà wà lórí ẹ̀ mẹ́rin bí èèyàn ni wáfún malik abdulaziz ìkan wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ti yóò ṣẹ́ríkà tó mọ́ta mo kéré àwọn mùsọ́lá kan wà ń bẹ ń bẹ níbi títí wáfún náà òkè ńlá kan wà ń bẹ ilẹ̀ òyìnbó sábà wà mẹ́gbà mi láàrí bí òkè yẹn ojú ọ̀nà tá a mọ̀ ó kọjú sí àárọ̀ mọ́ ẹni o ẹ mọ̀ ń wo kàábà láti inú bẹ̀rẹ̀ ọ̀kan báyìí ẹni tí ẹ bá ń lọ báyìí tẹ́ ń wo tẹ́ ń lọ tẹ́ ń gun sí ẹ̀kejì lọ báyìí tẹ́ ẹ ṣe ń gun lọ àwọn lárúbá àwọn kàtó lọ báyìí ni kò sí táwọn ṣe ń bẹ̀ sí já confam tí wọ́n pẹ́ ìwọ́tọ̀ ọba kọjá ń bẹ̀ àbí bí ìgbà tó kọjá láàárín àwọn tó máa ń mugbó Nàìjíríà tọ́mọ̀ fara kó ni tọ́mọ̀ gbóhùn rẹ̀ lọ tọ́mọ̀ gbóhùn rẹ̀ bọ̀ tó kú ti di norm láàrin wọn èé wá sàwọn ọkùnrin wọn nìkan o ẹsẹ́ kí mo pé èé ṣe àwọn ọkùnrin wọn nìkan àwọn obìnrin wọn náà àwọn náà ti mu sìgá nù obìnrin tó bìnrin bá ti mu sìgá nìyẹn ilẹ̀ náà nínú Saudi Arabia nínú haram àwọn ọmọ múta nìyẹn àsìkò sínú báyìí dáàbà tí wọ́n ti dáàbò àbí wọ́n rẹ̀ jẹ́ àti tí dáàjẹ́ àwọn òdìmọ̀ mú sìgá ó fà á mo rántí ní december tó lọ yìí ẹ̀rọ ọlọ́wọ́ bá kan lọ́nà àwọn ìyàwó kan ní saudi làwọn ti ń ṣiṣẹ́ ọ̀gá àwọn tó wọ́n bá ṣiṣẹ́ obìnrin wa ni olùgbọ́n ti jọ mọ́ ń fa ọ̀rọ̀ sìgá wọn ó sì tèmi níjọ rẹ̀ pé ọ̀gá àwọn àwọn jọ mọ́ ń fa ọ̀rọ̀ sìgá tó mọ́ bẹ́ẹ̀ fi sínú lọ àwọn sì ní tó ń ṣe òdà pé bọ̀ kò àwọn oníyẹn mọ̀ bá sọ́nà ni wọ́n ti tèmi lórí fóònù dọ́kan lọ gbọ́ lọ́wọ́ sì e sí ìkànnì gbé ṣíṣẹ́ nìyẹn bá ní ah, àwọn ọkọ̀ lóògùn mo náà sẹ́yìn àwọn ti ṣe fa ọ̀rọ̀ ìjà yẹn ọ̀gá àwọn dẹ́wà ń bì àwọn láwọn máa pe àbá àwọn ní nàìjíríà káwọn pé wọn àwọn tó wá pé nígbà ọmọ lárúbáwá bá ti bẹ̀rẹ̀ ni ẹ kéde fún ní àyà tó ní pé wọ́n pàṣẹ ah ọlọ́run wà látòlù kó bí àìlé kún ìlà a dé ó ní torí a <laughs> ó ní bọ̀dá ó ní òun ò gbọ́ rí bẹ̀rẹ̀ a ah, subhanallah subhanallah ó ní aláàtò fi láyì ní kí á yìí fi ìjọta àní ilẹ̀ ìdásọ̀rọ̀fàwú sọ́rẹ̀ olóhun ò gbọ́ rúkọ ilẹ̀ ẹ̀rí a ah, lọ́bọ̀ lárúbáwá wọ́n yóò tẹ́jọ́ ọmọ tí ó wáwà fáà sáwọn oníṣọ́ ṣe kàtàlá ní ìzùn báà ṣe olómọ wà fáà àwọn àgbà náà ni ọmọ ìfáwọn àwọn ó ní òun òun òṣùọ́ ó òṣùọ́ ìwọ̀ èlò alùpọ̀ ó àìlọ wá àti kankan ni ó bá ní kí wọ́n wọ́rí òun máa lọ kọ̀fà gbogbo nǹkan tàbí ọ̀dùskọ́sì ọ̀rọ̀ tí mo wí ilẹ̀ tó ọ̀rọ̀ 30 minutes ọmọ lárúbáwá obìnrin lórí fóònù so nǹkan táwọn ń ṣe lọ́dọ̀ wọn ni sọ̀kọ̀ wá rẹ́ pé yìí wá ní ọmọ apariwo ẹran gbèjì ìròyìn jáde ó sì àdàlú àwọn àgùntàn náà nàìjíríà sí à ń tí wá àwọn àdìjọba ní lákòóńjọ wọn pàmìtì halloween náà tí àwọn ìjọba sàwọn ní bí halloween ní jẹ́ pé ìwà ìwà wọn ń ṣẹbọ ní ẹbọ tán bẹ̀rẹ̀ ni tí wọ́n gbára ìyẹn rẹ̀ yàwó àbá lọ́dún náà ní láti ẹ̀ ní ọdún yẹn náà ìyìn bẹnu ọmọ náà ti ń ṣe ṣe pé gbogbo bẹ̀ náà àwọn ọmọ ìlú amọ́tàjọ́ ń sọ ní ẹyọkọ̀ kan ìgbà táwọn kan ló dé nàìjíríà àà ìyálùsọ nàìjíríà ìgbọ́nà mọ́ jáde o àbíkẹ́ jáde rẹ̀ jáde o torí ká wọ́n ti ṣe halloween saudi o àbíkẹ́ sọ̀rọ̀ ń parẹ́ o yẹ ọ̀ gbádùn ni tí à ń tiwa pé wọ́n ṣe halloween ní saudi ọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan dánwò ń sàwùdí ó tó kan àfà nàìjíríà ọ̀rọ̀ lẹ́yìn òkú ìkọ́kọ́ kàn wá ní ó sì jọra nígbà náà ó lè jù wáyé nìdí kí ọ in tó kọ́kọ́ kan èmi gẹ́gẹ́ bí mùsùlùmí ìyàwó mi ọmọ mi kọ́kọ́ kàn mí tó bá kàn mí tán àwọn ọmọ tó bá kàn mí tán àdúgbò ibi tí mò ń gbé bóò làkúṣe ó fi bá bẹ́ẹ̀ ó kàn mí tó bá kàn mí tán ìlú ibi tí mo wà déètì ibi tí mo wà ó kàn mí tó bá kàn mí tán ilẹ̀ Yorùbá tí mo wà ó kàn mí tó bá kàn mí tán Nàìjíríà tí mo wà ó kàn mí kó tó bá di pé mo lọ Saudi sóyìn tí ìyanjú ìlú mi dáadáa ilẹ̀ Yorùbá lẹ̀ ń tẹ́bọ̀ lẹ́yìn jálàbí lami ẹ̀ mọ́sẹ̀ mẹ́rin àti ìbára adébìkan bí ọ̀rọ̀ jálàbí Saudi tó tó bá ti wá ṣe kíní kan Saudi tó kù díẹ̀ ẹ̀yìn ó máa pariwo àwọn alùsùn náà Nàìjíríà ẹ̀jú dáná o káfí á dáná kí ni ọgbọ̀gbọ̀ pé Saudi là ń sinmi Saudi ìjọba ní àwọn bàbá wọn lánàá tó sì bá wọn àfáà lò lánàá amẹ́rú bí wọ́n ti ń gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu láwọn tó ní sí ìdéwọ́ ní báwọn ti ṣe tàwọn ẹnu ẹ̀dá kò ṣáà sí wá ẹ̀yìn táwọn gbọ́dọ̀ yí ní pé ọ̀rọ̀ ti ń bẹ nínú ọ̀rọ̀ náà ẹni ẹ̀dá lọ mọ́ kíní kan ọ̀tọ̀ ni ìjọba Saudi ọ̀tọ̀ ni àwọn àlùfáà Saudi ìjọba Saudi máa rí wọn gẹ́gẹ́ bí gbogbo àwọn ìjọba tó kù náà tí gbogbo ìjọba tó kù náà máa ń fẹ́ wo báwo làwọn ṣe lè satisfy àwọn ọmọ ìlú àwọn pépé ń jọ míì tí míì gan bá fẹ́ forí gbọ́rọ̀ ṣẹ̀lẹ̀ àwọn lè gbójúkò mẹ́ tí ojú ogun bá ṣe máa ń ṣe àwọn àfáà sàúdí àwọn wá làwọn ń sọ pá ní mímọ̀ làwọn tọ́jú òkú tọrọ ọmọ ṣe pé tá a mọ̀ retí lọ́dọ̀ wọn ni pé ní tí ó mọ̀ ṣe déédé Al-Kùránì àti súnà àwọn àlùfáà súnà nínú sàúdí wọ́n wá ń sọ̀rọ̀ kalẹ̀ wọ́n gbé dájọ́ kalẹ̀ ìjọba wá takò dájọ́ tí wọ́n sọ láti fi wà táwọn àfáà àṣẹ́ṣọ́ ní kò záà ṣàbílẹ̀ àtọ́dá ìlúkẹ́ ìkúdá níjọ́ tíjọba Saudi ní káwọn obìnrin ó máa ti ṣe ọlọ́pàá àti ṣọ́dá káwọn lọ́sí mọ́ wọ aṣọ wọ́n béèrè lọ́wọ́ social fòdán báyìí báyìí báyìí máa ń lọ ọlẹ́lẹ́ yóò sí nínú Islam àmọ́ nígbà wọ́n sọ kí lọ́sẹ̀ wọ́n sọ tí wọ́n lò gẹ́gẹ́ bí àáfá ìjọba náà sì ṣe tó wà pé táwọn náà ṣe rí nígbà kálukú wájú wájú rẹ̀ so ìjọba wá ṣe kí níkan gẹ́gẹ́ bí gbogbo olóṣèlú ṣe lè ṣe ìwọ́n wá pariwo àwọn àfáà àti wa tí wá ní ìyíwò tó wá jọra wọn ọ̀kẹ́nu ìmí ìtúwá ni pé bá ṣe wá ń pariwo ìjọba Saudi ìjọba Saudi náà àbẹ̀lọ́wọ́n bá lọ́mọdé àbáwá tún àwọn ìjọba tí gbẹ̀mẹ̀ sí Muhammad bin Salman wàlíyùl ahad tí wọ́n gbẹ̀mẹ̀ àti ọba wa Malik Salman abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ́sá bá wa mú wọn dúró bá wa tún wọn sí kí wọ́n tún lù ṣe láti wọ́n dà nínú ọlá Al-Qur'anul Karim bá a ti ń wí iná pé gbogbo ìjọba ti ń ṣe báyìí ti gba àgbẹ̀ báyìí láàyè náà èèbú ló jẹ́ yìí báyìí Nàìjíríà ìwọ́n sọ pé ìjọba Saudi wọ́n ti wá ṣe kí ní ìjọba ọmọ yẹn kátàwà ń dánwò nínú ìlú wa nígbà tí ń wí pé tọba débẹ̀ ìkànnù ìjọ wọ́n sọ̀rọ̀ lánàá náà inú ramadana ló sọ̀kan náà wọ́n ní ah, àgbà tó ń dé múra báyìí àwọn obìnrin kan lọ ní rẹ́rẹ́rẹ́ àwọn náà fáwọn ẹni bísà bẹ́ẹ̀ ní gbèmí náà gbèmí náà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn obìnrin náà kó bẹ̀ lóòótọ́ àmọ́ ṣe yóò nìkan ni wọ́n ní ni àwọn obìnrin náà kó bẹ̀ ọ̀ ní pé gbogbo wọn ó ní bí wọ́n ti múra àbẹ́lọ̀ ń kápadà sí igbó tó bá wọn dáa sí ń nínú ìjọba Saudi ìwọ orí yóò mú wá ìwọ orí yóò wá ṣe ṣèkáyà Nàìjíríà ó ti jẹ́ pé ibi ó kù díẹ̀ ni wọ́n máa ń kóòtù lójoojúmọ́ nǹkan mi ìbẹ̀lẹ̀ mi rẹ̀ nǹkan mi iṣẹ́ kí ni ìbẹ̀lẹ̀ mi rẹ̀ tọ́wọ́pẹ́ ìwọ ọ̀rí tó dá sí ìjọba ìjọba Saudi tí wọ́n gbófin kankan lẹ́wọ́ ó bá tẹ̀lé àlọ́ wọ́n fi nǹkan báyìí ó dá àìmọ́ nǹkan tí wọ́n ṣe tó bá tẹ̀lé àlọ́ ìwọ ọ̀ nígbà wọn póòtù yìí ò láyé èyí ọkọ̀ póòtù ẹ̀ láyé àmọ́ jẹ́nà bá ti sọ kíníkà tó ọmọ kójú òdòdó ọ̀rọ̀ ẹ̀sìn táwọn oníṣúná náà sọ lẹ̀ Yorùbá wọ́n wà pariwo àà ah, ọtí ní kíníkà ó ní àà ah, ah. ẹ̀pá burú nìkan ló wù ọkọ̀ ọmọ ìgbé nù ọ̀rí dáadáa kan dìgbé mẹ́ ọlọ́mọṣà tí ní kò kàn wá sí o ọlọ́dà kò má sì wá lọ́nà ọlọ́n kó sì mú ẹsẹ̀ wá dúró kí ló mú wa lọ bí gbogbo àwọn bí tá a padà yà sí yìí ò ní pé àwọn èèyàn wa alábòsí ni wọ́n oníjàmbá sì ni wọ́n àwa ni káwá ṣọ́ra wa póòlà àti ní jẹ́ kí wà jàmbá ọwọ́ wọn ó ṣe kí ni owó náà gbèsè ayé tiwa ìwà àbòsí ọwọ́ wọn bá sì ní jẹ́ kó di ara ìwà titiwa náà àyà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala oní ẹ̀dùn tó pọ̀ lọ́ẹ̀ ká tó wá parí àyà yìí àwọn àlùfáà mú àwọn làpá ìfùkàwá nù àyà wọn ni ẹ wu ìgbàtọ́lọ̀ fẹ́ júwe bá wọn alùkìta bí wọ́n ṣe dá ọ̀dọ́dọ̀ wọn ẹni ẹni ọlọ́wọ́n bá fi ń wé bí yẹn ṣe máa bí wọ́n ṣe dá lẹ́gbọ́ Muhammad ẹni ẹni ọlọ́wọ́n bá fi ń wé bí wọ́n ṣe dá ọmọ wọn mọ̀ ẹni àgbà bàdé bàdé torí pé ọ̀nà tí èèyàn fi máa ń dá ọmọ èèyàn mà ẹni pé máa bá kó ẹgbẹ̀rún ọmọdé ọlẹ́sùn gbogbo àti wáyé lẹ́sùn àwọn àlọ́kọ́ gbogbo ọmọ inú ayé lọ bí bàbá kálukú wa bá dé yóò bá tí ìrọmọ tiẹ̀ oníṣẹ́ gíní kò ní lọ́wọ́ gbé ọmọ ọlọ́mọ kò ní gbé ọmọ ọlọ́mọ ọmọ ara ẹ̀ nìkan òun náà ni ó gbé nítorí pé kí ni àdámọ́ tá a ti dámọ́ mọ́ ọmọ ànábì àdámọ́ nìyẹn àdámọ́ tá a dámọ́ mọ́ ànábì àdámọ́ nìyẹn ó gbọ́dọ̀ tọ́ ọmọ rẹ̀ náà oníṣẹ́ ọmọ ọlọ́mọ gbé ọlọ́run wá fi irú mímọ̀ táwọn Yẹhudi tí wọ́n máa lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ dájúdájú dáadáa ó kọ̀ fà àmọ́ wọ́n kàn mọ̀ọ́mọ̀ túùsì àti tàpá lẹ́nu Muhammad níparí àwọn ìdúwà pọ̀ bí ayà yìí àmọ́ yọ̀ọ̀dìbò ni an adukọ̀rọ̀ fa ìdàtàn latifa àǹfààní pọ̀ bí ayà yìí o àwọn mo fẹ́ mú àǹfààní kan wá àǹfààní yẹn a lè fi mọ ìṣọ́ọ̀fù àwọn mùsùlùmí ta kọ́ láti inú Al-Qur'an lẹ́yìn pọ́lọ́ ọba subhanahu wa ta'ala ìgbà tó bẹ́ẹ̀ sọ nǹkan kan àwọn Yahudi olúwa ní wa inna fariqan minhum la yaqtumuna al-haqqa wa hum فريقا منهم ليكتمون الحق وهم يعلمون أمني أو كمنوا فريقا أي وإن جماعة وإن حزبا منهم لا ليكتمون الحق أما لو كانوا قولوا لما إذا كان أما كان دوا أما وقبروا لما تبع النجاشي ملك حبشة نصراني ìgbóró òdòdó christian ní ìgbóró òdòdó kí ló ṣe kó gbà fún àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ lábẹ́ àti ìṣòro ìhàkù Abdullahi ibn Salam Yahudi ni ìgbóró òdòdó kí ló ṣe kó gbà generalize ẹ̀ Yahudi wọ́n ti mọ̀rọ̀ òdòdó kan pamọ́ ń hùn òkú ogun wọn sí insof nìyẹn justice ìwọ mùsùlùmí tó bá fẹ́ mọ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn oníṣòfì ìtì ìbá ti fi gbogbo wọn náà máa ń ṣe mọ́kùn ní ọkọ̀ àwọn náà yàn pé kí níyì o àwọn kan wọn ni wọ́n ṣe ṣídú ẹ̀ gbogbo wọn náà máa ń ṣe ibẹ̀ lọ sí lè kó wọn pọ̀ bọ́n máa kí nǹkan tó wọ́n àwọn náà bí pàlá àrí ara wọn ìdí òun àti ogun ọ̀nà ń ṣe àwọn tó bá ń ṣe nìkan ni ọ̀rá àwọn òun ọ̀gbá yìí máa ń ṣe ọ̀nà ìṣọ́ọ̀bù tí wọ́n lè tí wọ́n kó ní ìṣọ́ọ̀bù yìí jù wà lọ́rọ̀ àwọn alòsùn náà jẹ́ máa ní àwọn bá nínú jẹ́ pẹ́ lómi ẹ̀ níbà ìṣọ́ọ̀bù yìí lọ́dọ̀ rẹ̀ àwọn àfọ́nà àdì àwọn tí wọ́n ń kọ́ àdì alábẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹlòmí ọgbọ̀ kàzà kí mo gbé kàzà ṣùn bá àlàwọ̀ ọmọdé kí ni ọmọ ń parọ́ gan alábẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹlòmí wọ́n wà ní ìyẹ́kìdè ẹkùnmọ́dá ìyẹ́kìdè àbúdọ́wọ́dá lọ́lọ́ yá ẹni ìmọ̀ ń parọ́ wọ́n àtọ́ pé ọmọ ń parọ́ gan ọdún mélòó báwọn ó wà dé sọ̀rọ̀ pẹ̀lú mi ọgbọ̀ mutahamun ọdúnlẹ̀kẹ́lẹ̀ agbélé ní kàbà agbélé ní mutahamun ọdúnlẹ̀kẹ́lẹ̀ ìjọba mutaham ó fi àrùn sí kàbà ó fi wálẹ̀ díẹ̀ kàbà àbò ilé yìí rọ òkúrọ́ ni àwọn ilé mutahamun ọdúnlẹ̀kẹ́lẹ̀ ẹ à ń kẹ́sìn pé wọ́n ń tayọ̀ ẹnu pé wọ́n kẹ́sìn náà wà nígbà àdìsí rẹ̀ o àmọ́ wọn kó papọ̀ mọ́rú ẹni tẹ́pẹ̀ ní azam so ìwádìí wọn wọ́n tẹ́sọ̀rọ̀ gbà pé ẹ̀kíní kan náà gbogbo wọn gbogbo wọn máa kó pọ̀ bẹ́ẹ̀ kí táwọn èèyàn bá ṣe ibi wọn bá sì ṣe mọ ìran àwọn tó bá sì ṣe ó ní ọmọ sọ gbogbo mú nǹkan èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn mẹ́wàá kó wá generalize ọ̀ ní ṣe déédéé báwọn ọlọ́run kó bá ṣe àṣàánú wa wọn hàn ìfá ìdá àdéhìmá àǹfààní ńlá ni àbílúwa mọ́nìhì wà káràmì wà ìdèhì wà fọ́lẹ̀ an yazidani wa iyyakum ilman nafi'an wa وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عن السؤال جاري ìbéèrè àwọn oní ibẹ̀ ẹ máa wo àwọn question tó bá wọn pẹ̀ àáfà ẹ ṣe pé ó lù sí kò sí rárá torí ọ̀nà mo ti gbé lè wà fún ara ok ẹnìkan ní Before marrying his second wife, I have six kids and share in some organizations. I gave each of my six kids some percentage of my shares. Now, I have two additional wives. Uh-huh. Allow my barka jari. Uh, anymore. I have, kí ni yóò dúró dára Okay. Uh-huh. I have two additional wives must I give their children shares too? Not the shares we are distributed during the registration and formation of each of my companies. Abel of Allah subhanahu wa ta'ala kí ó ṣàlékún àgbọ́yé fún wa. Ó dàbí pé tí n bá gbọ́ pẹ́sẹ̀ wọ̀nyí wọ́n láwọn kọ́kọ́ fẹ́yàwó kan. Àwọn ti wá bímọ mẹ́fà. Àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà wọ́n ti wá ara ṣẹ́ẹ̀dì fún wọn ní àwọn kọ́mpìnì kan tí pé yóò máa mú owó wọlé ṣòǹgbò yá ọ̀tún wá fẹ́yàwó méjì sí ọ̀rọ̀ lọ́wọ́ falùbáríkà sí ó dí mélòó bá wọn okùn slọ́ọ̀tì kan pé ní náà nù ọlọ́run bá wọn parí ẹ̀ gbogbo ẹ̀yìn oníyàwó kan ọlọ́run sáré ẹ̀yìn náà àbúṣọ́lé á níyàwó kan òkú lápá àpániyó ìgbéyà làbú muhammed àti abúná ọlọ́wọ́ bá sànú àwọn dáadáa ìpẹ́ yìí gbọ́dọ̀ yìí bá kólẹ̀ bẹ́ẹ̀ bá níyàwó tó àwọn òrùjọ yìí káàkiri o alákólè ha náwó aláwọn ọ̀sẹ̀ méjì sí ó wá di nínú oṣù mẹ́ta gbó wá di mẹ́ta yìí wọ́n wá ní àwọn wá tó ti ń dá wọn mọ́ ìjó pọn dandan káwọn tó lọ ríra ṣẹ́ẹ̀dì fún àwọn ọmọ yẹn náà ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yẹ àkọ́kọ́ ó ní kí déédéé dandan ni ká ṣe láàárín àwọn ọmọ wa dandan sí ni a gbọ́dọ̀ ṣe déédéé láàárín àwọn kíni láàárín àwọn ọmọ wa hátà ìhìbà kódà níbi ẹ̀bùn tá a bá fún wọn àmọ́ in this situation níjọ́ tí ẹ ti fẹ́ ra ṣẹ́ẹ̀lì ẹ ti gbìyànjú déédé ìtẹ́lú pé gbogbo àwọn ọmọ oníkíní ọ̀lẹ́tìrà fún alhamdulillah tó àwọn tó wá kù yìí náà ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń bí yìí tí a ń fà níyẹn bá sì yọ àwọn náà èyí ó ṣe kí ni èyí ó rà torí kẹ́yìn náà bàbá wọn àwọn náà ní kínú wọn ní bàbá mi irú tẹ́ fáwọn ọmọ àkọ́kọ́ àwọn náà gbọ́dọ̀ ní tí wọ́n torí kálukú ní oúnjọ dé bá lọ́jọ́ ọ̀la ni àmọ́ká ní kò sí àǹfààní yẹn mọ́ bóyá agbára téèyàn ní lánàá kò lágbára rẹ̀ mọ́ àbí ṣẹ́ẹ̀sì téèyàn rírà lánàá irú ojújọ bẹ́ẹ̀ ò sí máa bí wọ́n wé ọdún ọ̀dà kí ni wọn ò fẹ́ rọrùn mọ́ so nírú situation báyìí ẹni lè ṣe níjàmbá pé kò ṣe déédéé láàárín àwọn ọmọ rẹ̀ kí lójú ó rí bẹ́ẹ̀ ò ní pé àwọn ọmọ eléyìí ò dé níjọ tí ẹ̀yìn ṣe ṣàmọ́tàǹfààní rẹ̀ bá yọ ìkúdà náà ní kí èèyàn ó ṣe fún àwọn yóò náà ọlọ́mọṣẹ́ àfún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ a máa ṣe ibi ṣe ìlú ìpà báwọn afá àti máa ń wí wọ́n ní nǹkan ní máa ń jẹ́ arántí nǹkan ṣíẹ̀sì ní rírà ẹ dákun àwa mùsùlùmí ẹ̀jẹ̀ aṣọ́ra wa o kìí ṣe gbogbo ṣíẹ̀sì ní mùsùlùmí máa ń lọ rírà o gbọ́dọ̀ mọ̀ pé àwọn kọ́mpúnì tó fẹ́ rà lọ́wọ́ wọn o gbọ́dọ̀ mọ̀ irú iṣẹ́ wo náà ń fowó ṣe ṣé ẹ̀sẹ̀ lọ́ra nísìnyí bóyá báńkì lọ ti rárí bóyá kìsì báńkì kí náà ń fowó ṣe káníwá àwọn tán yáwó èèyàn lówó tí wọ́n fi gbèlé padà tó bá kówó rẹ̀ síbẹ̀ ìwọ náà ìdájọ́ lóṣùmọ̀ sí ẹ̀ ní pé ìwà àti wọn lẹ́jọ́ nínú o gbogbo àgbákò tó bá ń lọ rí ọ̀ràn tó bá ń fowó nìyá ìwọ náà dábẹ́ o èrè tẹ́ bá tún wá ń rí bẹ́ẹ̀ yóò máa jẹ́ èrè haramu ní ohun ọmọṣẹ́ aṣọ wa o àwọn míì lè má jẹ́ pé wọ́n ń yáyàn lówó lóòótọ́ àmọ́ owó wọn tí wọ́n bá láwọn gbà ń káwọn náà ni wọ́n kò lé lórí kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ilé ọtí ni so mùsùlùmí máa ń sọ pé ibi tẹ́ ní ti wá ra ṣẹ́ẹ̀tì kí ni wọ́n ń ṣe àwọn máa ń fowó ra lẹ̀ ní òun tó bá sì ra lẹ̀ wọ́n da ìṣe sílẹ̀ ni wọ́n sì máa padà ta ilẹ̀ àlọ́rin kówó rẹ̀ lẹ̀ àwọn máa ń fowó ra mọ́tò ní o bá ìṣe ra mọ́tò tó pọ̀ wọ́n máa ta wọ́n sì fowó lé dáadáa ní kówó rẹ̀ bẹ́ẹ̀ so mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra lórí ìwélé Allahu ta'ala a'lam ìbéèrè kan tí mo tó rí bí ni pé wọ́n ní please I need full explanation on talaq and kholo in Islam barakallahu fikum wa fikum barakallahu ó di di topic entirely ó ní talaq wal kholo àmọ́ bá ti béèrè yìí kásáré yan ẹ̀rí àtàlák àti kọlọ prósẹ́sì afẹ́kọ̀yàwó lẹ̀ òní méjèèjì ọkọ àtìyàwó fẹ́ kọra wọn àmọ́ ìtọ́jú ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì tí ó sì jọra wọn ìdájọ́ wọn ló sì jọra wọn. nígbà ń pè ní ọ̀tọ̀lá ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọkùnrin ni ó ti wá ọkùnrin ni ó sọ pé ìwọ ìyàwó mi mo kọ lẹ́yìn ìfẹ́ ọmọ ó sì ní tó tọ́láàkì yẹn gbọ́dọ̀ jẹ́ tọ́láàkù ní tọ́ọ̀ bá tún fẹ́ gbẹ̀sẹ̀ dìbò ọkọ̀yàwó rẹ̀ rẹ́sìn lọ́dọ̀ ṣe tọ́ọ̀ bá mọ̀ kíkẹ́ mo fẹ́ kọ́ ẹ̀sìn ni mo fẹ́ fẹ́ ìyàwó ẹ̀sìn ni sọ ẹ̀sìn kọ́ wa bá ti ṣe rẹ̀ a kì ń lo gbólóhùn mo kọ̀ ẹ́ ẹ lè máa jàǹgbà náà o ẹ lè disagree o ó lè jẹ́ gbà náà ni tí ó bí ó lè wáyé o àmọ́ ò gbọ́dọ̀ sí sọ pé mo kọ̀ ẹ́ ọkàn ìmọ̀ lè máa bínú kọ́ máa fárígá obìnrin gbọ́dọ̀ ti parí nǹkan oṣù májèmọ́ àkọ́kọ́ nù ẹ máa wo ṣẹ̀rí àwọn ẹ̀mọ̀ pé ibi tí ṣẹ̀rí à lọ ni pé àwọn ohun ẹ̀mọ̀ ìwọ̀n tó gbalẹ̀ tó gbòòrò ìlú ìṣẹ̀lẹ̀ òfẹ́ kó gbalẹ̀ gbogbo ẹ̀yin lọ́kọ láya gbogbo ẹ̀yin lọ́kọ̀ láyà tó ṣe kíkí kíní kan mọ́ ti ìṣẹ̀lẹ̀ eré ń tẹ́ mọ̀ sá ni pé ní ìfẹ́ ọmọ mo kọ́ ẹlẹ́ mọ́dọ̀rọ̀ nǹkan wọ́n ní ká kó sọ̀rọ̀ ẹ̀. hadithi kan bẹ kò lálàáfíà lóòótọ́ àmọ́ àwọn afá àmọ́ fi ń pàkíyèsí wa wọ́n á mọ́ fà àwọn ìṣẹ̀lẹ̀ báyìí jẹ́ ni ọgbọ́n abghadul halal ila Allah ọ̀pàlà kò lálàáfíà ló bá dàbí. ó ní fún kò yẹ púpọ̀ hadith yóò lálàáfíà àmọ́ta bá wo ọ̀nà tí ṣẹ̀ríà ní lọ́kọláya fi lè kọra wọn náà ẹ̀rí tí ṣẹ̀ríà ò jẹ́ kó rọrùn nígbà tá a sì fẹ́ fẹ́ra wa ṣẹ̀ríà jẹ́ kó rọrùn pàtó ayé nìsí o lè rí ìyàwó lè nìsí tó tó mo kó lè àkótó tọ̀tún la lè fẹ́ra wa tí wọn nàbí dẹ bá ti mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni ní fọ̀díyà ah, báwo ni pínlẹ̀ àwọn kọ̀ọ̀kan mẹ́tì ìmọ̀ ń dá tẹ́lẹ̀ ìfẹ́ dámú àwọn kan ti ń dìímú ìwà ní dámú gbọ́ àwọn àbúrò náà ṣàǹkó àwọn náà mọ̀ gbọ́ báyìí tí òun ní máa dábà àwọn kọ̀ mọ́. so máa rí fọ̀díyà fọ̀díyà bá wà ní yóò wá òkè àwọn òkè kankan òkè à. ìyá dáadé rẹ̀ sì mọ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí àbá àgùtù bí àbá àgùtù bí tẹ́ mọ̀ náà ní fọ̀díyà yín náà mo rò pé ẹ bó wa ká ti ṣe ẹ̀yọ̀

ní ṣe kí lágbójọ wọn wọn ní ìrọ̀lù rẹ̀ ṣẹ̀yà wa ní àkọ́kọ́ ọbẹ̀ kọ obìnrin oníbẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kó ṣe nǹkan oṣù lọ́wọ́ májẹ̀mú àkọ́kọ́ ẹ má wọ́n náà májẹ̀mú kejì tó bá jẹ́ pé kò ṣe nǹkan oṣù lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé last menstruation rẹ̀ tó ṣe gbẹ̀yìn títí dijọ́ tó rò pọ̀ ọ̀fẹ́ kan kò gbọ́dọ̀ jẹ́ pé wà á ti ti súnmọ́ra yín ẹ dákun ẹ̀rọ lásìkò títọ̀ láti bá fẹ́ wáyé gómìnà ò bá mọ́ ẹ̀sìn nǹkan oṣù lọ́wọ́ lóòótọ́ ká ló ti sinmi ó ṣẹ̀rẹ̀ ó ti túká ní nǹkan oṣù ká ló ti wá parí nǹkan oṣù láti bí ọ̀sẹ̀ mẹ́ta lọ́wọ́ pé ah tó súnmọ́ ni kẹ́ ti tẹ́ ti súnmọ́ ra yín ẹ bá ti súnmọ́ ra yín tẹ̀lé àní tó ṣe ni pé ọ̀ wá dúró wọ́n lè mọ bínú rẹ lọ́wọ́ àti ọmọ bínú wọn lọ́wọ́ bínú tó ti kó bá ọ ọ̀ wá dúró pẹ̀lú bínú rẹ ọ̀ wá dúró dúró dúró dúró tí ó fi dàsìkò tí ó ṣe nǹkan oṣù

kó fi wẹ̀ tán sọ́tọ́bìnrin náà tó náà bá ní aka ìtí èsì àwọn karamba ní obì ohun ọ̀gá àwọn kan bẹ karamba ní wọn àwọn ẹ̀hàn náà obì ọlọ́dà kún mọ́jà ṣe irú wọn fẹ́ ọlọ́mọjà ṣe ọjà wọn rà ìmí ní agídí òyí tí ò bá lájú tó lọ́ọ́ fi pé ah ètùtù ní ìfẹ́ tásì ìpẹ́ kó dásí bẹ́ẹ̀ ó tó lóun parí nǹkan oṣù yóò kàn mọ́ mú àwọn múra kan nulẹ̀ ni ìgbà tí ó bá fi parí jọ tó bá wù ẹ̀ báyìí lásán bí ó ti ń kírun lọ́wọ́ náà lọ kàrí ó ti máa rọ̀ pé táàkì dọ́kítà ó kí tọ́ báyìí tọ́ báyìí lé sí súnmọ́ ọdún méjì òdòdó ti ń bọ̀ tọ́ láti òdí borí sẹ́pá òforí sẹ́pá tọ́ láti ọdún ọkùnrin ló ti gbọ́dọ̀ wá májẹ̀mú ìwádìí ápítọ́ tó gbogbo bílá lókùn fi ń kọ́ra àwọn ìbẹ̀ kọ́ ní ṣẹ̀dẹ̀ àdúrí láwọn wọn náà kálukú sí ọkùnrin sẹ̀sẹ̀ wá bẹ̀ tó wá ti tọ̀ láti fẹ́ tó wá wo ọ bá sọ pé mo kọ̀ ẹ́ tọ̀ ti ṣẹ̀rí àwọn sọ fún mi ní pé máa lọ lé yín ọ̀ sì ń bínú ní nínú ṣẹ̀rí à a ní kó bì ní ó máa lọ lé wọn kò túmọ̀ sí bá ti kọ́ àhà yíò kò túmọ̀ sí bẹ́ẹ̀ máa gbọ́ ọ máa lọ lé yín tó wá yàtọ̀ sí kíní kan táì máa ń tẹ́wọ̀n lẹ́yìn bá o máa lọ lé yín tó yàtọ̀ sí ọ̀ǹdẹ̀rù obìnrin ta o nínú ṣẹ̀rí à àyè máa dẹrù obìnrin ta kí ọmọ dẹrù ẹ ta ó gbọ́dọ̀ máa gbénu lé rẹ ó dìgbà tí ó bá tó parí ìjà tó lè bí kọ́ ní kó máa lọ àbúrò dẹnu ẹ̀ síta wọ́n yí kọ́ obìnrin ní Islam pẹ̀lú káà dẹnu ẹ̀ ta tiwakiwa àṣàkáṣà ní. ọmọ ṣọ́ọ̀kì ìdìpọ̀ padà wá rí iṣọ́ lásìkò tí ó ṣe nǹkan oṣù tẹ́ẹ̀sì tí ìsúnmọ́ra ayé ní àti last expression tí tó wá kù ní pé ìwà bẹ̀rẹ̀ rí dáa inú ilé rẹ náà ló gbọ́dọ̀ máa gbé ọ sì tún máa fún lóúnjẹ ọ máa fún ní tí ó máa mu kódà ọ̀tún máa sì ra sọ fún náà torí pé ìyàwó rẹ ni ó sì fírí kó múra bó ti wù nínú ilé yóò fi wà ń bẹ́ẹ̀ yóò ṣe nǹkan oṣù kínní yóò wà ń bẹ́ẹ̀ yóò ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kejì yóò wà ń bẹ́ẹ̀ yóò ṣe nǹkan oṣù ní ẹ̀kẹta ẹgbẹ́ à ń sọ̀rọ̀ bí oṣù méjì tóṣù mẹ́ta nù ọlọ́ọ̀lẹ́ ti gbọ́dọ̀ jọ máa gbé ni dákùn dákùn ọ̀nà bá ní ọ̀ṣà àti gbogbo ẹgbẹ́ ọ̀ṣà gbọ́ ọ̀sìn wáyé lójoojúmọ́ ọ̀sìn wáyé lójoojúmọ́ tó bá mọ ewé rẹ̀ tó lò níbi kankan lọ lóòótọ́ tí èsì wọ́n ti nígan tí èsì ìṣe hàn náà obìnrin ọlọ́dàkùnmọ́jà ṣirú wọn fẹ́ o irú wọn bá rá mọ́yàn lọ́wọ́ aláyàdánwò ni wọ́n ní kọ̀ ní gbádùn ayé rẹ̀ lọ́dàkùnmọ́ fòbìnrin ṣàdánwò fún wa gbà wọn tọ́lọ́ bá ti ṣàdánwò fún ọlọ́dàkùnmọ́ṣà bá wa ṣe ń pè é fún wọn lójúmọ́ rí náà láti mọ gbogbo àwọn nǹkan báwọn tálùkù àwọn ẹgbẹ́ ìṣúlẹ̀ táwọn yóò máa pè tí wọ́n máa sọ. tọ́yì tí ó bá wá ṣe oṣù lẹ́ẹ̀kínní tẹ́mìrì ọ̀rọ̀ ẹ̀ẹ́kejì tẹ́mìrì ọ̀rọ̀ ẹ̀ẹ́kẹta tẹ́mìrì ọ̀rọ̀ ṣẹ̀rí àlẹ́ a ọ̀mìnìyàn lóòótọ́ tó bá ti wá parí nǹkan oṣù lẹ́ẹ̀kẹta ọlọ́ni látijọ́ náà ó ti di èèwọ̀ ẹjọ́ sí kínú ẹjọ́ máa gbé mọ́ ọtí kọ́ nù ọ̀sẹ̀sẹ̀ bọ́kùn lọ́rùn rẹ̀ nìyẹn eléyìí ni wọ́n ń pè ní àtàlà kò fẹ́ dídùn báyìí lọ. níjọ́ náà ó láǹfààní kó lọ rí márì níjọ́ náà ó láǹfààní kọkùnrin mi ò fẹ́ ọkùnrin mi ti lè bá sọ̀rọ̀ àmọ́ ní àsìkò gbà tí ọlọ́run ṣe ìgbà lọ́wọ́ tí ń gẹ́nu lé rẹ̀ ẹ wọ́ ní kọkùnrin kankan ó bá sọ̀rọ̀ ẹ má wọrí umu abdulrahman ẹ bá ti gbé tán aṣáàlá ẹsùn wa ókè ha ìyàwó ìyàwó lọ sí bá sọ̀rọ̀ torí pé ó sì wà lábẹ́ ọkọ rẹ̀ ìyàwó ìyàwó sì kódà ọkọ ò bá ní ẹ eh, kò lè tẹnu sínú ẹ tọ̀lá àtúnú ó wá láwọn nǹkan táwọn èèyàn máa ń dáwó tí ó bá ṣẹlẹ̀ àlọ́nu gbogbo dáwó yìí àkókò lè mọ́ gbà ìkejì wa ní alkholo èyí òun ìkìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ obìnrin ti máa wá ìyẹn ni tó bìnrin bá fìlì pé á ọkùnrin yóò wù mí mọ́ òun náà wá ní májẹ̀mú kan àkọ́kọ́ obìnrin ò gbọ́dọ̀ kàn déédé jí láàárọ̀ kó kàn wò pé àbúrò àbẹ̀là mọ́ alọ́wọ́ abẹ́fẹ́ mí lọ àà ah, ah ó gbọdọ̀ níbi anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ayyuma imra'atin sa'alat zawjaha talaq èyí tẹ́ yìí obìnrin tó bá béèrè kọ́kọ́ kọ̀ òun lẹ̀ láì nídìí láì nídìí àti kó jẹ́ níwò anábìnrin kò ní gbóòórùn àlùjánnà ọlọ́dà kò má sì dá àwọn ìyàwó wa bẹ́ẹ̀. tóbìnrin bá ní reason bí wò pọkọ òun bí a ẹ̀rọ àwọn tí mi lè mọ́ tara wọn ọkùnrin ní ọkọ mi máa sweet mi irọ́ ni o James olúdọ̀rọ̀ pẹ́ mọ́ kò sóbìnrin tí ìsọpọ̀kọ̀ máa tìrìtì òun kò sóbìnrin náà tí yóò sọ pé kí ni ọkọ máa tìrìtì òun sọrí díẹ̀ nú obìnrin lọ́ọ̀rì tí ó dámọ́ lẹ́nu ẹ̀ pé ah ọkọ mi ah hundred percent ló perfect tí kálukú wọn tọrọ bá ti ṣẹlẹ̀ báyìí láàrin àwọn àtọkọ ọmọ gbọ́n kí ni ọkọ̀ mọ̀ ń pàdé níjọ́ ní ìbànújẹ́ ti gbà wọ́n rírù ní àmóbìnrin nu ẹ obìnrin kéré sọpọ́kọ̀ òun máa tọ́jú òun rí kọ́ ọ̀ṣẹ́ bá náà nínú lọ́dọ̀ ìyàwó rẹ̀ anábì sì wọ́n wọn àmọ́ wọn gbọ́dọ̀ sáà nàbì rẹ̀ nù àmọ́ bẹ́ẹ̀ nǹkan abẹ́ lọ́lẹ́ yìí ìjọ abá dọ̀rọ̀ lọ́kọ́ yóò ṣá ọlá. bá ní jẹ̀ ní ẹ̀ ọmọ ti máa ń nájú oríṣiríṣi nǹkan ni ó lè máa ṣẹlẹ̀ tí obìnrin bá pé ah, á òun ò ní sọ pé mo kàn ẹ́ ṣẹlẹ́ aláàkọ́bìnrin lágbára rẹ̀ ṣẹlẹ́ àní òun máa wá rìkwẹ́sì lọ́dọ̀ ọkọ abúwá drama níbi ọ̀rọ̀ wájọ dé ìlú abára wa dé ìlú tó gẹ́rẹ́ ẹ lọ́rùn mi ẹ mi ti máa lọ. láàrin ẹ àwọn àtàwọn tẹ́jọ wú àwọn dẹ̀dẹ̀wùdẹ̀ wọ́n wọn láti bá nàìjíríà yìí náà wọ́n máa ń yọ sí ní kẹjáde bẹ́ẹ̀ pé ìsìláàmù ó fẹ́ ṣàbò sí gómìnà mẹ́ wọ́n ní wáyì tó ṣe lọ́kùn ní lè kọ ìyàwó látọ̀dọ̀ rẹ̀ gómìnà ṣẹ̀ṣẹ̀ wá ní the coastic permission lọ́dọ̀ ọkọ̀ mi ti kó lóòótọ́ lágbẹ́ tó ń wọ ọmọ tẹ̀lé àlùbà gbẹ̀yìn ọ̀tá ìsìláàmù ẹ̀ olúwa tó sọ fún wa pé olúwa ní pé òun ọlọ́wọ́ ọba lòun mọ̀ wájú bóòlù ti rí inú alukur'an ní ayé àwọn tọ́lọ́wọ́ bá sọ fún wa pé òun lòún mọ̀ wá. ọ̀bùkù máa aláwọ̀ mẹ́ǹkùn ẹ̀ lọ́wọ́ bá ló ní mẹ́jọ yìí lọ́nu. alámùkù ayọ̀ ọ̀bùkù máa aláwọ̀ bìkù olúwa yín ló mọ̀ yín ó mọ̀ àtọ́ yẹn sọlọ́wọ́ ọba wa mẹ́rù dájẹ́ tó ti mọ̀ pé níjọ́ tá a gbé sára obìnrin a gbọ́dọ̀ gbóbìnrin láàyè kó jẹ́ pé òun ló ní ká ní pé irú ráìtì abọ́kùnrin bẹ́ẹ̀ ọ̀lẹ̀ kọ̀yàwó rẹ̀ ká bá fún obìnrin bẹ́ẹ̀ gbogbo marital life láwọn èèyàn mọ̀ láwọn òṣèlú mọ́ kí ló fà obìnrin ò ní sùúrù lọ títí obìnrin ní bá ti rẹ́gbẹ̀ kan lọ́dọ̀ ọkọ báyìí ó máa ń tètè fíìlì jẹun fírí ara mi ò jẹ́ mi ìṣe mọ́ ẹ wá rí pé obìnrin tẹ máa ń fa nǹkan wà láti níyàwó ẹ̀yin ò lè mọ ilé àbúná àtàwọn àìmì àbúsọ́lé á lè mọ ilé mo ti ní ìwọ̀n ẹrù yín káàkiri àwùjọ ìbá tó máa rí àbúsọ́lé á ẹ̀kì tẹ bá kọ́ sọ̀rọ̀ nígbà mi ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ jàrí ẹ̀fílẹ̀ obìnrin yìí pẹ́ ṣe ẹ̀fílẹ̀ jàrí so ó ti ń feel like kú lọ́dọ̀ mi obìnrin yìí nature wọn ni o wọ́n tí àwọn ẹ̀rọ máa ti fúnmọ̀ sọ́rọ̀ yóò dìjà lólé mọ́ lẹ́kọ̀ọ́ marital life púpọ̀ ni lẹ́kọ̀ọ́ marriage ni ó natural àkóbìnrin ó ṣe bẹ́ẹ̀ so ìṣẹ̀lẹ̀ àti wá mọ obìnrin bẹ́ẹ̀ pé a bá ní ẹ máa ṣe tọ̀ láti tó nígbà tó bọ̀rọ̀ bọ̀ ní wo mo tẹ̀sí pẹ́lẹ̀ ní òjì ẹ̀rí òpẹ́lẹ̀ mo pẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́yìn rí ewu tó wà ní gbólò mo kọ́ ẹ́ ni pé bọ́ ọ bá ti wí àyèfiṣeré ibùta fúnlẹ̀ fẹ́ mu ayé láyé fi mo ìyàwó mi ṣeré ayé fi mo kọ́ ẹ́ ṣeré bọ́ ọ bá ti wí báyìí ó ti ṣẹ́ ẹ̀dí àtìgbà so tó fi yí bá ti lọ rẹ̀ wí yóò rí bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn gan ní ṣe àìmọye bẹba kan já pẹ̀lú obìnrin náà nílé bá kan lọ́rọ̀ tó báyìí gbogbo tí láyé mọ́ sọ́rọ̀ nílé ah, ah, I cannot jẹ́ kìí I cannot eh, I will never say yóò kò ní pẹ́ yóò kàn máa dèbó lẹ̀ bí ọ̀pẹ́ rẹ̀ ó ti ṣùnù kìí tẹ́ sómi ṣùgbọ́n bá lọ fún wọn láìtì káwọn náà lè sọ káwọn ò ṣe mọ́ ah! àìmọye obìnrin ni ó dalẹ̀ ara rẹ̀ nígbà tí ṣẹlẹ̀ olówó obìnrin ò lágbára mo kọ́ ẹ́ nítorí obìnrin ò mọ̀ ṣe ni kó seek permission ìrẹ́ bá lè ní ọ̀rẹ́ mọ̀ pé ó lè mọ́ lè pè lápàlẹ́ ká sọ yìí mọ́ ọ ṣé agbágbàràbà ìjọba dé ó ti wá tó gẹ̀rà ẹ̀ ẹ̀ rẹ̀ kí máa lọ wọ́n ní ọkọ náà bá wá sọ pé tó bó ṣe béèrè èmi jáǹtì ẹ̀ tó bá ti lè jáǹtì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òun with immediate effect ni ẹsẹ̀kẹsẹ̀ ó ti ṣẹlẹ̀ kí ó tún ó ti ṣẹlẹ̀ gbogbo tó bèèrè bá dé nísìn bàbá aráwájá àwádé àbíọ́ ti nára wọn di wẹ̀ kọmílẹ̀ o kọmí kọ́kọ́rọ́ bá ní pé dá mi náà kọ ẹ̀mú yọ̀ǹda ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣiṣọ́ ọkọ̀ bá ti yọ̀ǹda ẹ̀ láti mú mẹ́ǹtì yẹn wọ́n ti di èèwọ̀ fọ́ra wọn láti moment, yẹn wọ́n ti di gíní wọ́n ti di ìwọ̀ kódà kálóbìnrin tó ń lo nìkọ́ọ̀bù ni ọkùnrin ni ò lè rójú rẹ̀ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀rẹ̀ tó bá ti lè gírántì ẹ̀ kálóbìnrin tó ń lo ìjáàbù ni kò lè bọ́jáàbù lójú ọkùnrin mọ́ àwọn méjèèjì nìkan ò lè dáṣù nínú ilé mọ́ àwọn méjèèjì nǹkan kò gbọdọ̀ parọ́pọ̀ mọ́ kódà tí wọ́n ń bá láwọn fẹ́ ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn ọkùnrin oyin ó lọ lé obìnrin yẹn padà tẹ̀sẹ̀ tó lọ rí gbáà ìyọ̀ǹda ó ṣe ṣe ákúdù jẹ́dì ó ṣe ákúdù mí ní ọlẹ́sọ́lá ẹ̀rítọ̀ láti ní ya. tó ń ṣe ìgbà lọ́wọ́ yẹn lọ́kùnrin bá rò pé òkè àbíyẹ̀ tó padà bá sọ̀rọ̀ ṣe òun náà máa nídìí kó lọ ṣe ákúdù míì tí ó gba sàdáàkì míì níbi títí kúlò obìnrin yẹn tó wá ìkwẹ́sì tọkọ bá gíráǹtì ẹ̀ sàdáàkì tọkọ fún olówó afẹ́kínú yóò dá padà ẹ wá rí bí mistake kan bẹ tọ́pọ̀lọpọ̀ lọ́kọláya máa ń ṣe obìnrin bá béèrè pé fi mí lẹ̀ ọkọ náà máa wá gíráǹtì ẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n kàn láwọn yẹn díẹ̀ fíkẹ́fíkẹ́ láàrin ara wọn nígbà tí wọ́n bára wọn sùn zina lẹ́sẹ̀ o zina lẹ́sẹ̀ tẹ́ ṣe o torí pé bó ṣe ti gírántì ẹ̀ yẹn o ti yọ okun ẹ̀ lọ́rùn ẹ̀ tó wà pé o fẹ́ fẹ́ padà ẹ̀ lọ lé bàbá rẹ̀ ìwọ ló tún kó àwọn èèyàn rẹ̀ dání ẹ̀ lọ tún ákídù mí ṣe ákídù ń jẹ̀bi ìmáhàrí ń jẹ̀bi ẹni pé àwọn kìíní yìí ó gba kólíkálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwa lọ́kọ láya ẹgbẹ́ kan nínú tá à ń gbọdọ̀ mọ bí ṣe nílà ní ara wa ó ní ọ̀rọ̀ tọ̀láàkì àwọn ará wa ọ̀dọ́ tá à ń bẹ níyàwó ìtàlẹ́ ní àwọn ọ̀dọ́ gbogbo náà kọ́rọ̀ mọ́ sí ìṣẹ̀lẹ̀ ẹnu léjà ìṣẹ̀lẹ̀ ẹnu lé tọ̀láàkì divorce nígbà àkọ́ ẹlẹ́ láti mo lọ lé wa òfin mílẹ̀ ààrùn ah, nífẹ̀ẹ́ mọ́ nígbà ẹ̀yìn tó kù sáà fi ìjìnà lákọláyá ọlọ́lọ́mọ yìí kọ́ọ̀lù tí èèyàn máa ní ọjọ́ kan lórí ọ̀rọ̀ lọ́kọláyá lẹ́nu ọ̀sẹ̀ yìí nìkan lọ́lọ́mọ yìí kọ́ọ̀lù lu àwọn obìnrin mi ṣe báyìí mi ṣe báyìí mi jẹ̀lú àwọn mi ṣe báyìí mi kérékéje àwọn sọ báwọn obìnrin pé kálukú lọ sí pẹ̀lẹ́ o àwọn obìnrin tó ń bẹ́ ń ta tó jẹ́ da ìbọn sí wọ́n pọ̀ láti wọ́kọ̀ fún láti ìdílé sí so bí kan náà bá fún ọkọ̀ yẹn kí nìkan sọ náà fẹ́ wá kún wọn ni o ọbẹ̀ wá kún wọn ni o àwọn ọkùnrin tó sì lè fẹ́ àwọn méjì ilé kálukú ti bẹ́ẹ̀ kú ní bá ìṣe kú tán òun sí ìdáàbọ̀ ẹ̀kọ́ yìí síwẹ̀ oníkálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé ọkọ rẹ ẹwà bẹ́ẹ̀ ṣe mánéjà ní ara yín sẹ́rí lọ́kọ láyà gbọ́dọ̀ mọ́ sí nìkan sẹ́rí káláwọn ọ̀pọ̀lọpọ̀ láyà mẹ́rin ti bá ṣe bẹ̀rẹ̀ ni wàláhì àwọn ọ̀rọ̀ yóò ní máa jìjà láàrin àwọn èyí rẹ ti bá ṣe bẹ̀rẹ̀ mọ́ ní tó ń ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ nìkan náà mọ́ then àwọn obìnrin wá ọ̀dọ̀ wọn ní kíní ìtì máa ń wọ́jú ìwọ obìnrin má dúndú opó fẹ́ bọ́kọ̀ ẹ̀ṣà gidi ìwọ ni wàá jìyà ọ̀la ìwọ ni wàá nira dùn bẹ́ẹ̀ because owó rẹ̀ ṣe ní àgbàláyè kó lọ fẹ́ lù mí ìwọ ni ṣẹ̀rí ògbẹ́ láyè yìí tó tó bá wà aládùn sọ ẹ́ di ibi aṣọ tó fi kọ́ sí nìkan ni tó àdìgbò mọ́ sọ ẹ́ di bẹ́ẹ̀ ó sì náà òfin tó ti mọ́ sọ ẹ́ di bẹ́ẹ̀ wọ́n á kàn ra a sáyé àrẹ̀mọ́ bá nǹkan mí lọ́n ti ẹ̀ ìwọ̀ wa máa bẹ́ẹ̀nù nira so kí obìnrin gbọ́dọ̀ lọ wà hóngbù lọ́rẹ́ ra ilẹ̀ tẹ̀yẹ apá ilẹ̀ ayétáyé aṣùpá wà yíta sí lájú yìí kálukú ìmí ni ó lè torí pé òkè ah, owó èmi náà ṣe òun àwọn a ní oníwèé náà ni ó kàwé èmi náà kàwé ká ní iṣẹ́ náà ni olówó tẹ́lẹ̀ èmi náà lówó tèmi náà rọ anábìsì náà òun lọ sọ́bìsì èmi náà lọ sọ́bìsì òun gba sálárì èmi náà gba sálárì ó ṣe kíníkà èmi náà sí ìdákan èyí tá a rọra ṣàlàyé yìí máa rò pé gbogbo àlàyé rẹ̀ láti mú tán o àwọn ọ̀rọ̀ sì pọ̀ lábẹ́ àlọ́kùtọ́lá ọ̀lọ́kọ̀lọ́ wájú ajá sílé kan bíi ti tọ́lá ẹni bí ṣẹ̀dá àti wá gbọkùnrin láàyè pé ó lè kọ̀yàwó rẹ̀ tí nǹkan kan bá dé yìí tó bá kọ̀yàwó rẹ̀ lẹ́sìn ní bóyó padà gbàyàwó padà o àbí kò padà gbà tí oṣù mẹ́ta rẹ̀ fi láàpù tí oṣù mẹ́ta rẹ̀ fi pé ọwọ́ tó sọ́ra àwọn fẹ́ wọ́n tún ṣe wà wà wà wà wà wà wà wà wà wà wọ́n ti dàrú nǹkan oṣù mẹ́ta yẹn pé o àbí kò pé ló fi gbà padà ṣé ká rí pé nǹkan oṣù mẹ́ta yẹn kò pé ọkọ lè yanjú nǹkan ẹ̀ náà fúnra rẹ̀ súnmọ́ rẹ̀ nìyẹn ìfọ́fin kò oṣù mẹ́ta tó pé mo ti gbà ẹ̀ padà ó gbà náà nù mo ti kò oṣù mẹ́ta bá pé kó lọ ṣe akúdùn mi ìbàdí sọlẹ̀. bàbá wa kọra wọn lẹ́ẹ̀kí ní wọ́n padà yanjú ẹ̀ wọ́n kọ́ra wọn lẹ́ẹ̀kejì wọ́n padà yanjú ẹ̀ kí kóṣù mẹ́ta pé àbí òpin láti wí ni o ṣẹ̀dá àmì ṣúlọ́ọ̀tì kan péré lókù fún wọn. ṣíjọ́ tọ́rọ̀ kan bá tún ṣẹlẹ̀ bí àbá rí yanjú pápá ilé tún lọ bí mo kọ́ ẹ́ tó pé mẹ́ta. ṣẹ̀dá àmì ìlànà ìfẹ́yìn ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ pé ìgbésí ayé tí mo ní ẹ mọ gbé òun ìní ọlọ́wọ́n bá sí ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀ àá ní sọ kí ní ìdèrè pa òfin ìní ọlọ́wọ́n bá ní ọlọ́ni pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ láti gbọ́ náà àtọkọ àtaya wọn ti dèwọ̀ fúnra wọn wọn lè túnra wọn fẹ́ mọ́ ìtúwà lè múra kọ̀ra ilẹ̀ kìíní ẹ̀lọ ọ̀sẹ̀ tó fẹ́ra ìpàdà ọ̀tún kọ̀ra ilẹ̀ kejì ẹ̀tún fẹ́ra ìpàdà ṣẹ́bà ti kọ̀ra ilẹ̀ kẹta tẹ̀lé ẹ̀rẹ́ fi fẹ́ra ìmọ́ ẹjọ́ wà ní fẹ́ra ọmọ fọ̀rẹ́bà ṣe fọ̀rẹ́bà ni o àmọ́ nǹkan kan lè fakọ́ tó ra kí ni nǹkan náà ṣẹ̀ríà ní obìnrin yẹn ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ tán lé ọkùnrin ní ìwò ọgbọ́dọ̀ yìí kí ni ó gbọ́dọ̀ lọ tọ́lé ọkùnrin ní ìwò ọkùnrin ní ìgbọ́dọ̀ fẹ́ tí ó sì fẹ́ léṣu lọ́ka ó rà fẹ́ bí ní ilé ṣe ní ẹgbẹ́ ìwọ́n kàn fẹ́ ó kàn gbé sílé àwọn àti kọ̀nà pàdà ń rò fífẹ́ tó ṣe pé wọ́n tó jọ gbádùn ara wọn nǹkan gbọ́dọ̀ lọ láàrin wọn irun tí mo ń lọ láàrin lọ́kùnrin láyọ̀ ó gbọ́dọ̀ láàrin wọn àtẹ̀lómi ìtọ́jú àfẹ́ra wọn tí ní ọkọ̀ ọbẹ̀un náà bá wá dàrú tó kọ̀ láà tó kọ̀ yíò náà àwọn àti àbíyàn náà padà kọ́ ṣẹ̀dí àwa ni ìgbà náà ó ṣẹ̀ṣẹ̀ wá lè padà lọ rèé fẹ́ ọkọ̀ àárọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ ṣe bá sọ lẹ́ẹ̀sẹ̀ pé ọlọ́run ọba mọ̀ wá àbí ọlọ́run ti wá mọ̀ pálábòsí lọ́mọ ànábì bá ti wí àwọn ẹlòmíì tọ́lọ́pọ̀lọpọ̀ ọlọ́kọ̀ láṣẹ mọ́ tó wọ́n ṣe wọ́n ń kọ́ra wọn yẹn àyè ronú jìnlẹ̀ ni àwọn ẹlòmíì wà ìfẹ́ tí ń bẹ láàrin wọn lágbára gan ọ̀tá ìtàn bá ń jà lọ́wọ́ yẹn wọ́n máa ń dijú pé ìrònú ìfẹ́ tí ń bẹ láàrin wọn tó bá ti wá dijú mọ́ fúnra tọ́lá tọ́lá tọ́lá tó tó bá pé mẹ́ta ojú wọn wá máa ń ja ẹ̀mí wọn sì máa ń bẹ lọ́dọ̀ ara wọn kẹ́rẹ́ rí kíní kan bẹ láàrin lọ́kọ lára tó obìnrin bá jẹ́ pọ́kùnrin kan ló fi mọ ọkùnrin wọn àwọn ilé ìgbàgbé wọn láyé so ẹ̀mí sì máa ń bẹ lọ́dọ̀ ara wọn àmọ́ àìlẹ́kọ̀ọ́ yìí ń tẹ̀lé àbẹ́kọ̀ yìí lẹ́kọ̀ọ́ ló fi ní àbíkólọ̀ ní fẹ́lò mi ṣé wá ní torí ẹ̀mí wọ́n ti gbé lọ́dọ̀ ara wọn ìdájí wá ń bẹ ọkùnrin wá lè lọ pílánì pẹ̀lú ọkùnrin mi ó lè lọ pílánì pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ pé ìyàwó mi yára sí wàá fẹ́ ẹ̀ àmọ́ wá lóòótọ́ tẹ̀lé àmì ẹ̀lẹ́jọ́ ní nǹkan pọ̀ wá ò ní tọ́ bá nípọ̀ mọ́ síjú ọ̀ẹ̀kan náà lọ ṣe wáyé ìdílé ṣe ṣe kọ́ ìdí àwọn fàkínì lọ́jọ́ tó tọ́ tó bá ti ṣe tán bẹ́ẹ̀ ṣe kọ́ra yín olóṣè nǹkan mi para anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la'ana allahu muhallila wal anabi ni ọkùnrin tó máa máa lọ fẹ́yàwó tọkọ rẹ̀ kọ́ torí kó lè sọ dẹ̀tọ́ kọ́kọ́ rẹ̀ padà ànẹ́bí ní ìbínú ọlọ́run kó máa lọ ìgbà ọkùnrin tóun náà ní pẹ́bó òun ṣe kó lè fẹ́yàwó padà ìbínú ọlọ́run kó máa lọ ìgbà òun náà tó dà fẹ́fẹ́ plan rẹ̀ nígbà tí ìlọrin dánlé ọkọ mi ìwòun ṣẹ̀dí àfẹ́kọ́ lọ rí kẹ́kọ̀ọ́ mẹ́ so tó bá débò míì òun náà lè ṣe comparison pé a ah, ṣe Eh, ọdụ ọkọ tí mo wà n'ụda ló dá ní àbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wá rí ọkọ ẹlẹ́ẹ̀kejì ò bá padà mọ́ ara rí ó balẹ̀ mẹ́ pé á ah, kìmí mo mọ́ tó dù mí rí ń bí ibi <laughs> ìtàkọ́kọ́ tí ó bára ilé yìí tí ẹgbẹ́ bá ìdí nìyẹn ọ̀rọ̀ tọ́lák ó fẹ́jú jù báyìí lọ lọ́mọṣá forí jìn wá. ok lábẹ́ tọ́lák ó ní comment wọn ni a husband that pronounced tọ́lák three times at once does, does it count as one tọ́lák or three? wọ́n ní ẹ̀pá níbo wọ́n ti kọ́ra wọn lẹ́ẹ̀mẹ́ta wọ́n ti dìbò fúnra wọn ní. wọ́n ní tọkùnrin bá wá sọ pé ah ẹ̀rọ mo kọ́ ẹ́ mo kọ́ ẹ́ mo kọ́ ẹ́ ó ti dẹ̀ mélòó? ṣé ẹ̀mẹ́ta tó sọ òun a kà pé a ah, ah, kan náà ló jẹ́ ẹ̀yọ kan náà ló jẹ́ àbájá ń gbò ti sọ lẹ́ẹ̀mẹ́ta wọ́n ti pé ẹ̀ta oníbèrè tó bèrè sílẹ̀ lọ́wọ́ sábà sọ lẹ́sùn lọ́rọ̀ tó yé wọn lábèrè ọ̀rọ̀ yìí wàhálà ló dálẹ̀ nù mímọ́ ayínú àwọn náà ti sani bọ́kùnrin bá ibi sọ lẹ́ẹ̀mẹ́ta obìnrin ti dèwọ̀ fún pé àkàtọ̀ àwọn àtọ́lẹ̀ kẹta ara ọ̀ lè fẹ́ wọn nù ìtọ́pọ̀ ni ó sọ gbọ́dọ̀ tẹ́ ọ̀gá mo kọ̀ ẹ́ ìfẹ́ràn tó bá ti ń pín mẹ́ta wọ́n ni àákàtún slọ́ọ̀tì mẹ́tẹ̀ẹ̀ta ọtí wéètì gbogbo slọ́ọ̀tì rẹ̀ nù قد أوى فاني المحققون من أهل العلم الشيخ الإسلام ابن تيمية رحمه الله وتلميذه الشيخ الإسلام ابن تيمية رحمه الله وغيرهما من أهل العلم قال له بكم tó bá sọ lẹ́ẹ̀mẹ́ta ń gbò sí pé ju ọ̀kan náà ni ìṣẹ̀lẹ̀ kan náà ni ẹyọ kan sí inú àwọn ọ̀rọ̀ tán ẹ̀ kí inú tẹ ní àmẹ́wọ̀n ọ̀rọ̀ yìí lẹ́nu ẹ̀ láti sọ gbogbo àwọn obìnrin tán máa ń sọ àṣẹfò láàrin ilé lógbónà fún àwọn dẹ̀dẹ̀ tán máa ń sọ ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ni ó kìí ṣe ìwà pòkì lówù kí tó ṣe ni àwọn ọ̀rọ̀ ìmọ̀ ní ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ mọ́ ní nítorí bẹ́yìn lẹ́wà ní ìjọba ẹ̀wà instigate government against láwọn ọ̀rọ̀ tó dá ibi ìsinmi àláàmúlé lórí ó lọ ọ̀rọ̀ láti pé mẹ́ta yìí òun ní ìyàn bá tó lè mẹ́ta ń yọ kan sí ní lọ́wọ́ lórí ìdúró kan náà mo wọ́n láti gbogbo àwọn àfáà tán bẹ lásìkò náà tí àwọn ti wá sọ nílò àkọ́kọ́ pé àkọ́kọ́ ti sọ lẹ́ẹ̀mẹ́ta ń níjòkó kan pé gbogbo slọ́ọ̀tì lẹ́ẹ̀ta ló ti lò tán sọ iye òun làwọn dúró lórí ẹ̀dá kò ní kí n tí ìrù sílẹ̀ àṣọ èwo ló bà ní wá fún wa ń dunú orí ìrùsàwọn àwọn àtọ̀rọ̀ tó sọ̀rọ̀ kí la ṣe mú láàrin ní pé aláwọ̀ àlá èyí tó lékè ní ọ̀rọ̀ ni pé bó bá sọ lẹ́ẹ̀mẹ́ta ń jòkó kan ní ìbínú àdúgbò ẹ̀yọ̀ kan náà sì ní kí ni làkà sí àmọ́ dákun ìmọ̀ràn tẹ́mi máa ń gbá yàrá pé má sọ lẹ́ẹ̀mẹ́ta inú mi ọlọ́run ni ló bí ọ o kí ló bá ti sọ lẹ́ẹ̀kan ẹ̀kan náà ti káùntì àtúnṣọ mọ́ ṣùgbọ́n tó bá ti túnṣọ ó lè ṣe ní kátólíkì àmọ́ ìdí nìyẹn wọ́n ti ní ọ̀rọ̀ kìláàfù láàrin àwọn àbá àfiká àfiká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kò fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run tá a lọ. nípa ọ̀rọ̀ tọ̀ láti mo fẹ́ wà àwọn nǹkan mi tuntun ẹnìkan ní is it permissible for women to cover for his house husband without permission kó cover mu and allow another man to sleep with her ṣùkọ́ ṣe kàn i still need your number for further. Ah, Eh, mi ò mọ yóò ṣe máa bo ó kọ́ bàyí pé kó bo ìhòòhò fọ́kọ rẹ̀ ó sì gbọ́ ọkùnrin mi láyè kó bọ̀ sọ̀rọ̀ irọ́ ló gbà tó bá sì ń bẹ lábẹ́ ọkọ kò sí tọkọ òní lára rẹ̀ kódà kan ti tọ̀ láti ara wọn tó bá sì ń bẹ ní ẹ̀dá kò sí tọkọ òní nínú ara rẹ̀ kò sì gbọ́dọ̀ ṣágídí ara àwọn alágbélé obìnrin tá a sọ náà láti pọ́ńtà lè sùn ọlọ́kùnrin sáà ni wọn àwọn ẹ̀hàn náà láti pọ́ńtà méjèèjì ni ẹ̀rí a wà And karamba ní bẹ̀lọ́ when a woman and a man are living together without doing akadu nikah and has been living with each other for over twenty-five years and yeah, they are there and their children are grown. They fought and went about, the and went apart. Can the woman remarry? ìtọ́láàtì ìpáyà gbogbo ìgbésà ilẹ̀ ìbára láti mọ́rí gbogbo nǹkan báyìí wọ́n tọ́sí láti tọ́jú láti ẹjọ́ ìdìnà náà ṣe kí a ní wọ́n ṣe dẹ̀wọ̀n ìdìnà ṣe àwọn tó bá ṣe ìdìnà bá wọn wulẹ̀ níbi tọ́láàtì dáhùn sọ yìí àyíká tó wọ́n náà lẹ́yìn tẹ́lẹ̀ ẹ̀kọ́ ti ráyílẹ̀ náà ni yóò ṣe aláàkóso àdúrà ọ̀rọ̀ ilẹ̀ dàbí ẹ̀rí kí ní ìlú pọ̀ gan lẹ́yìn báyìí ẹ̀rọ àwọn ẹ̀kọ́ ti mọ́ fẹ́ra àwọn ní tó fọ́lì rè alóbìnrin wọn àtọkọ ní ilé ìjà ló dẹ̀ kẹ́rù kún lé á dẹ̀ tó kẹ́rù lọ sílé ọkọ mi ó sì ti di ìyàwó yìí náà nù ìdílé lẹ́jọ́ ń ṣe kí wọ̀ yíò ọwọ́ àtọ́là ọmọ àbí àwọn àfáà pé bó lọ ṣe tọ̀láàkì tọ̀láàkì ewu ọṣẹ́ akúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdá ṣe tọ̀láàkì ẹni tí ó ṣe tọ̀láàkì lẹ́ tó ṣe àwọn ọ̀rọ̀ tọ̀lá tọ̀láàkì ni pé ọbẹ̀ tú kìíní kanlẹ̀ kí lọ bẹ́ kúlẹ̀ akídì tẹ̀ takoko ìfẹ́ pẹ̀lú akúdù ni pé atakoko tọ̀láàkì ni kí ni o atulẹ̀ so kò tí ì ṣe akúdù tẹ̀ takoko ọwọ́ ń sọ̀rọ̀ tọ̀láàkì kí lọ sú ọ̀ takoko kan ní ọmọ tuntun takoko kí lọ takoko tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó àkókò rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó níbi tọ̀lá kí tó ọ̀sẹ̀ ọlọ́rẹ̀ tí wá pọ̀ ọ̀sẹ̀ tẹ́ tíṣẹ̀ láti gbé ìjọ yìí ọ̀fẹ́ bọ́m̀bẹ̀ ọlọ́run ṣàánú wa àgbákò bẹ́lẹ̀ ìwá yìí ọlọ́run ṣàánú wa yìí ẹni ẹjá kún ṣèkì ní ọlọ́run ṣe wá ṣe ẹni tó wà lórí ààrẹ nígbà tó wá gbádùn ó wá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sì lògùn títí ọlọ́run fi gba ẹ̀mí rẹ̀ kó ṣe gbá àwẹ̀ Ramadan can we fast on his behalf or we feed the needy ó lóògùn títí ọlọ́run fi gbẹ̀mí ó túnmọ̀ sí pé àgbàdo ti rẹ̀ yẹn bí ọjọ́ pọlọ rẹ̀ òṣìṣẹ́ ni lọ́nà ló ń pa ó ń gbàgbé nǹkan torí àìsàn tó bá ti affect brain gbogbo tó jọ́ràn èèyàn òfin ọlọ́run lójú èèyàn ó ti okú lórí ẹni náà táìsàn bá ti affect brain sorú àwẹ̀ ń àwẹ̀ wúlẹ̀ jọ̀rọ̀ yẹn lé lórí ìníṣẹ́lì débi tẹ́mọ̀lẹ́ lásán abẹ́ ń bọ́ àwọn aláwọ̀ àmọ́ ká láìsàn kan ló ṣe àìsàn yẹn kò àfẹ́tì brain but tó pọ̀ lé pé kò lè gbà wọ́n rọmọdọ́ọ̀nù fi wá lọ lẹ́yìn pé rọmọdọ́ọ̀nù lọ ó yìí wà lórí àìsàn àìsàn yẹn ló wá bá lọ ìdí ẹ̀ bá gbà wọn padà abẹ́ bọ́ aláwọ̀ ọlọ́wọ̀ àlàmọ́ àmọ́ èyí tó lékè náà àwọn onímọ̀ ni pé ẹ̀ nígbà gba rẹ̀ ẹ̀ sì nígbà ṣèfìdíà wọ́n ní kí ló dé wọ́n tó dúpọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tí wọ́n bá lágbára ẹ̀ ó sọ yóò ṣùgbọ́n tó sọ fún wa ń pata láàárẹ̀ àdìgbò wọn kana minkum maridan aw 'ala safarin fa'iddatun min ayyamin ukhra wọ́n lẹ́ni tí ó bá rẹ̀ àbúwà lórí ìrìn àjò nínú Ramadan tọ́ ọlọ́run ló láǹfààní kó gbà padà lọ́jọ́ míì tí ò ní sí ní orí ààrẹ na ọjọ́ míì wà bẹ́ni yìí láyé náà láì sí lórí ààrẹ ṣọjọ́ míì tó padà bá tó sì lò lẹ́yìn Ramadan náà orí ààrẹ náà ló sì wà àwẹ̀ yẹn bá yọ̀dá rẹ̀ fún eléyìí ni àwọn míì sọ nínú àwọn Honey, please, if someone wants rent an apartment, what will be the supplication to say before entering? Ó gbàdúrà tábà ti mà, ọ̀nà ni kí a ṣe ká tó wọlé. Àjọlọ́gbọ̀n Allah subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzihi wa fadlihi. An yazidani wa iyyakum ilman nafi'an. ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين. ẹnì kan ní ibi kan rí koran bó jẹ́ àmì ìgbà kọ̀rọ̀ àwọn èèyàn máa ń sọ kínní bẹ́ẹ̀ni bá gbalé àwọn ìgbàsọ kó lọ́mọ ká Suratul Baqara síbẹ̀. ààrẹ yìí kò sọ wá pé iye tó bá ti ń ka Suratul Baqara àwọn àlùjá ló máa ń ṣe kínní wọ́n máa ń sábẹ̀ kò sọ fún wa pé tí a ti ń kọ́lé àbẹ́rẹ́ ń tilé ẹ máa lọ ka Baqara so àràdúrà kan pàtó fórúkọ náà èyí tó wà ní tabara nǹkan tuntun afẹ́yàwó arọkọ̀ àṣegbà àwọn kan báwọn ìka gbọ́wọ́lé orí rẹ̀ láì káwá máa ṣàdúrà Allahumma inni as'aluka khayraha owó ọ̀tún wa khayra ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi olúwa kò béèrè lọ́wọ́ rẹ̀ orí ti ń bẹ lára ọkọ yìí àbí ìyàwó tí mo fẹ́ àtọ́rí tó parí sára rẹ̀ mo dẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ kó níbi aburú ìyàwó mi àbábúrú tó bá parí sí ara rẹ̀ àṣàtọ̀ agbọ̀wọ́lẹ̀ lámùjẹ àlejò fúnra wa mílíkì mu àti ìbẹ̀rẹ̀ gbèsè ayé wọn àṣì bẹ́ẹ̀ lórí ìyàwó àṣì bẹ́ẹ̀ tàbára ọkọ̀ tuntun dáwọn nǹkan míì náà tó jọ bẹ́ẹ̀ àwọn eléyìí lára kọ́lẹ̀ fún wa máa àwọn ẹni ti ṣọ́ọ̀bù ká máa lọ sí máa lọ ní kábàkọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà ó tún yá àwọn mí ó làwọn lọ́rọ̀ iṣọ́ àlùkùrá nìkalẹ̀ bàbá kó wọnú ṣọ́ọ̀bù tán ẹ̀hẹ́ àlùmọ́ pé bá kọ́ àfi tó bá yẹ pa fíìlì pé nínú ṣọ́ọ̀bù yẹn bí wọ́n ta gbọ́n pa ẹ̀ bí àwọn ìtàdí ṣẹ̀ṣà síkẹ̀ síbẹ̀ àbáwọn àlùjànnú kan ń gbọ́ pé wọ́n wà ní ẹ̀hẹ́ èyí wọn á ní torí àlùjànnú tí ẹ̀ńbẹ̀ńbẹ̀ ọlọ́run mọ́ṣáà wọn ní